sale of the year from the 5th to the 30th of November. Enjoy big deals up to 50% on tech and electronics, fashion, health and beauty, groceries, and many more. Visit the Jumia site or download the app to shop all deals. Jumia, every day is Black Friday. some people go just promise you berekete but dem go only fit give you bere some no go fit do pass bere if dem too try sef eh some fit struggle give you bereke <laughs> but you see glow eh omo <laughs> dem no go just give you berekete <laughs> dem go even give you berekete plus plus join sef Yes, oh, when new and existing Glow users enter Glow Bracket Plus Plus, they will begin enjoy 100 Naira MB bonus data on top every first recharge of the month, another 60 MB bonus on top every other recharge of the month, and another 400% call time bonus. And if you be new Glow subscriber and now 1000 Naira bonus credit, then go first take knock you welcome on top all the recharge them. This one pass all four. Bo Bo. This one now Bracket Plus Plus. Just dial star 777 hash or activate activate new glow sim make yourself fit get joy on top your unlimited value Waiting for glow the plus plus glow. everything dey for black friday oh yes and it's exclusive to konga yakata get extra ten percent discount when you shop on konga.com or konga retail stores nationwide with your access bank or verve cards before you buy anything this season check prices on konga.com. konga the e-commerce group you trust. Honey, must you go? Babe, you know I must. Besides, you can always video call me. Hey, what if your battery runs out? I've got my power bank. Hey, and when your power bank runs out? <laughs> Babe, I've got my laptop. Okay, wait. What if your data runs out? Babe, you know we never run out of data. Never run out of data with Airtel Home Broadband Unlimited Ultra plans. Enjoy unlimited data with no speed cap plus extra data daily so you never have to worry about running running out. Visit www.airtel.com.ng forward slash HBB to get started. Babe, but I just left the house. Yes, honey. It's video calling all the way. <laughs> Airtel, the smartphone oh. network. Mommy, tètè bá mi ti kẹ̀kẹ́ mi mami ó yẹ fokùn yìí mami ẹ yẹ ká ṣe bójúbójú o mami ẹ yẹ ká mu Twisco ẹ ní ìlò ẹ. ó rọrùn láti dá ọmọ Twisco mọ̀ nítorí wọ́n máa ń jí pépé àgbẹ̀ ohun mímu Twisco chocolate drink tuntun dé o àpapọ̀ kòkó mílìkì àti malt lọ́nà ọ̀tun ó kún fún èròjà enafort tó jẹ́ àpapọ̀ vitamin àti mineral tó ń fọmọ lókun tí wọ́n nílò fara tó jí pépé Twisco ó ń fún ẹ lágbára láti mú èrò ọkàn rẹ ṣẹ. àkàbẹ̀ ìwọ nìkan ọ̀jọ̀jọ̀ oge àtàkàrà mílíkì orí ẹ̀ ló kí pọ́pọ́ yìí. ẹ wo mò ń gbádùn ẹ alága ìgbádùn gẹ́gẹ́ bọ́kọ mi ṣe máa ń pè mí torí mò ń jayé orí mi mílíkì cowbell olómi sì jẹ́ kan nínú àwọn ọ̀nà tí mò ń gbà ṣe bẹ́ẹ̀ ó kí pọ́pọ́ ó sì dára. ẹ ó gbádùn mílíkì cowbell olómi nítorí wọ́n kanlẹ̀ ṣe láti jẹ́ kó kí síbẹ̀ pẹ̀lú adùn rẹ̀ tó lé fún ìgbádùn yín bẹ́ẹ̀ lolómi ó kí pọ́pọ́ ó sì dáa. cowbell our milk five five five star being harsh, Baba Junior, you don't dey talk for dream again. <sighs> star five five five star pin hash. Which one be star five five five star being harsh again? That na di number wey you no suppose forget o. Dial star five five five star being harsh to get six times your recharge with Airtel 6x. Come enjoy six hundred naira berekete bonus instanta on top every hundred naira recharge. Na for everybody wey dey Airtel o. Hey, Mama Junior, shey sleep well? star five five five star being harsh. Airtel, the smartphone network. dadi ẹ jọ̀wọ́ ẹ jọ̀wọ́ mo ní help yín ni sà mo wà stranded Ìlọrin ni mo ń lọ sà mo wá sọ́dọ̀ ń kù mí nìbàdàn ni but unfortunately mi ò bá wọn mo dẹ̀ fẹ́ padà sí Ìlọrin báyìí báyìí anything tẹ́ bá lè fi assist mi. Ìlọrin ló ń lọ àbí. bẹ́ẹ̀ ni sà. gentleman wọlé màá gbé ẹ dé Ìlọrin Ìlọrin gan-an ni mo ń lọ wọlé no problem. Uh, eh, dadi uh, eh, you see actually. actually what? ọ̀lẹ alápámọ́síṣẹ́ wojú mi dáadáa mo pàdé ẹ challenge láàárọ̀ yìí bẹ́ẹ̀ ni mo rí ẹ ní wòròdù lánàá same story ó jẹ́ lọ́ọ́ wá orìpọ̀ apárìpọ̀ ẹsẹ̀ àwọn ẹgbẹ́ ẹ ló ń làkúta ní kwari ó wá pọn báàgì yàbí ẹ ń pọn ọmọ aláìní tìjú ó jẹ́ lọ́ọ́ yípadà kú ọlẹ́gbẹ́ mọ́tò mi. ẹ ṣe sà sorry sà ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀ falafala ẹ kú ojúmọ́ Ajaabale tó ti dòde o lórí fẹsẹ̀fẹ̀ tó kílẹ̀. làgùnlàbí yọ lókèrè fìlà lákọ́kọ́ rí fìlà lọ́lọ́ bíi ti sàdáúnà ilẹ̀ haúsá ló ti lo líìfù rẹ ni. báwo ni. ok sọ ibi tí owó sì káfa ṣe máa ṣe yẹn nu. ó ti jẹ bí mo ṣe fẹ́ máa sọ̀rọ̀ ń sìn nìyẹn. àwọn èèyàn ó dẹ̀ gba tiẹ̀ gan o wọ́n gba tiẹ̀ gan o oje oje oje. wọ́n ní ilẹ̀ lọ́pa iṣu dà tó di ewúrà sáwà ok. lífù <laughs> ọjọ́ mélòó náà ni wọ́n wá lọ ah, ìwọ náà wàá dà wọ́n ọ̀rẹ́ wa tí a bá ṣeré lo èkó níjàn ní ó bàdé ni wọ́n bá ti ní wọ́n bá dọ́dẹ̀ mí dẹ̀ mí dẹ̀ sọ mí dẹ̀ sọ ọ̀nà èkó ọjọ́ mẹ́ta ó ti ń dẹ̀ ohun lẹ ni mo dẹ̀ fẹ́ máa fi sọ̀rọ̀ nísìnyí bó dẹ̀ ṣe máa máa wà nìyẹn nísìnyí báwo ni. lífù mọ̀ dá o. àpẹlẹ. Ah, kò dùn mí ọjọ́ ń bọ̀ lọ́lọ́run wí. Ah, ọkàn ọ̀tán mọ̀kànmọ̀kàn ni. bọ́ ọba sọ bẹ́ẹ̀. ọba tó ṣe tiwa ó ṣe tiẹ̀. ọba tó ṣe bẹ́ẹ̀ tí a ò kó ní ìkòkò tiẹ̀ náà. ó ti ṣe tèmi náà. irọ́ ni o. a ó ti ṣe. láti gbó. gbogbo ayé ni ó rí gbogbo ayé ni ó dà wọ́n ní ìsìn. ọ̀dà Abọ́ládé oh, oh, oh, òkú àtijọ́ ṣe dáadáa ni ọ̀ya kígbe sàbí dáadáa jẹ̀kọ́ kí òkú àtijọ́ ṣe dáadáa ni ń gbọ́ sálàfíà lọ́wọ́ gbogbo lè ń gọ́ o òkú yóò ṣe gbé gbogbo lè ń gọ́ o lè gbé o lè fogun gbé orin kì í sọ̀nà rẹ̀ àwa tọ́lọ̀ ń jogún orin fún làwọn. ọ̀ya wa gbé tí a bá sọ bọ́ àbọ̀hún jọba kí ọ pé sálàfíà lọ́wọ́ gbogbo lè ń kí ló wà fi dáhùn. èyí tún gbé fègbègbègbè. ó fègbègbè ara ìmọ̀ọ́sẹ́ orin tó nǹkan tá a sọ yóò tó fi gbé ègbè. ó fè gbègbè ni. oh my god. líìdì kọmọkọ. oh my god. hallelujah. all right. Ah, mo kí yín ẹ̀yin ìyàwó ẹ̀kújọ́ méjì ẹ̀kújọ́ mẹ́ta o mo kí yín ìpè pọ̀ ìpè pọ̀ mẹ́sẹ̀gì sí yìí ò ló ń kà. orí express mọ̀ gbá bọ́lá ẹnìkan ní ẹ wo àfi kí báyọ̀ wá láàárọ̀ yìí ni o mo ní kí ló dé kí ló dé ẹ̀ protest kan ìfẹ́ ni o ìfẹ́ ni adúpẹ́. èmi náà ò sì mi ò ní sọ pé èmi náà ọjà yín tàn mọ́ mi ò ní hmm. disappoint yín nígbà kọ̀ọ̀kan lágbára lọ́wọ́ elédùà ọpẹ́ lọ́wọ́ Fresh FM tí wọ́n fún wa ní platform tí a fi ń dá kẹ̀kẹ́ o lábẹ́ ọ̀gá wa ọ̀mọ̀wé yín kájọ ẹ̀ láyé fẹ́lẹ́ gbégbé ọ̀rẹ́ mi ah ọlọ́run nìkan lẹ́lẹ́sàn ọlọ́run lẹ́lẹ́sàn àdìgún mọ́ gbà ó kọ́ mọ́ bá ń san gbèsàbí lẹ́sàn ayọ̀ níbi ọwọ́ aláàrọ̀ yìí níbi gbogbo bíi ah in fact ọmọ lọmọ yẹn o mo fẹ́ máa rí ẹ o àbọ̀bọ̀ hmm. ẹyìn a tún ti bẹ̀rẹ̀ ní rabaji gan okujọ́ mẹ́ta mo ti kí ọ lẹ́ẹ̀kan. n bá a dúpẹ́ jàre ojú ni yóò ní kó ńgọ̀mọ́ ni mọ́. kí mo bá ń lẹ̀. ìtọ́ ọba náà ní jóun. èwo ń bẹ ibo ìròyìn wo gan kí ni. ọba gbèsè ìròyìn nílẹ̀ ah, gbèsè so lọ́tún gbèsè so lósì lójú àwọn ìwé ìròyìn láwọn. n bò lódì bẹ́ẹ̀ èyí fi gbèsè ilẹ̀ ń gbà mọ́ lọ sí. gbèsè ni o bàbá kà gbèsè ni o àwọ̀ kà fún wọn láàárọ̀ tèmi bàbá ìsè ká wo kí ni ìwọ ni ọjọ́ ìwò kébí ìwò bóyá ṣe ń bẹ lára rẹ. kò sí gbèsè lọ́dọ̀ tèmi bí ọ̀tọ̀ ní tèmi bóyá ṣe ń bẹ lára rẹ. wọ́n ní àjọ INEC wọ́n ti dákọ̀ àwọn ọ̀dọ́ àgùnbánirọ̀ tí wọ́n máa fi ṣe ètò ìdìbò abẹ́lé láwọn ẹgbẹ́ òṣèlú àwọn core member náà àwọn core member àwọn náà mọ̀ bá wọn conduct direct primaries báyìí àjọ INEC ti dákọ̀ gbogbo àwọn ọmọ gàdàgbà mm. gàdàgbà ni wọ́n fi ìròyìn ṣe chief news síwájú the punch. àjẹpẹ́ lábala tí òṣèlú lọ́fẹ́ ká gbà wọlé làárọ̀ tò nínú ṣe rí wọ́n ní kùrukùru èyí tó sí gàngán bo ìdìbò abẹ́nú tí wọ́n dì lọ́nà ẹgbẹ́ òṣèlú APC ah, àwọn tí ọ̀rọ̀ kàn nínú ẹgbẹ́ náà wọ́n sọ pé èmi ọ̀fẹ́ ìwọ gbà èmi ọ̀fẹ́ ìwọ gbà ọ̀rọ̀ yìí ó ti ń la bá mi lọ o hmm. nínú ẹgbẹ́ òṣèlú APC hmm. wọ́n ní wọ́n sọ pé ọ̀rọ̀ pé káfẹ́nukù consensus ó ti pín ẹgbẹ́ APC ya yálàyàlà hmm. nípínlẹ̀ ti Plateau Màtàwálè Marafa ìjà tí ń bẹ láàrin wọn ó ń gbilẹ̀ sí ní láàrin àwọn méjèèjì nínú ẹgbẹ́ òṣèlú APC ti ìpínlẹ̀ Èkìtì igun kan sọ pé ilé ẹjọ́ láti yanjú ẹ̀ wà láì ilé ẹjọ́ làwọn ń lọ wọ́n mọ̀ fọmú mọ̀ ni sẹ́yìn tún ní ti ìpínlẹ̀ ọ̀yọ́ wọ́n ní wọ́n sọ pé láti jọ wo ìwé àkọsílẹ̀ orúkọ àwọn èèyàn tí ó máa ṣàkóso ẹgbẹ́ harmonization of state exco ó tún ti pín wọn yẹlẹyẹlẹ hmm. nínú ẹgbẹ́ òṣèlú apc ti ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́lá eléyùn láti rí ìròyìn kan ní àyè tí wọ́n sọ pé bí ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe ń pawó wọlé lábẹ́ ìṣàkóso ṣèyí mákindé ó ti gbéra sọ báyìí hmm. mákindé wá sọ pé èmi náà kọ́ ọ́ ìjáramọ́sẹ́ ni lọ́fà tó jẹ́ kí owó tá a pa wọlé kó gbéra sọ sókè. Hmm, àlọ́pàá ẹ̀yìn ńjọ́ ní bọ́ọ̀ bá rántí bọ́ọ̀ bá gbàgbé bọ́ọ̀ bá gbàgbé bọ́ọ̀ bá rántí Lekki shootings ńgbà sọ̀rọ̀ sókè ó rántí pé mínísítà ètò iṣẹ́ òde ní Fáṣọlá wọ́n ń wá nǹkan kan tí wọ́n kanjú mọ́lẹ̀ báyìí tí wọ́n wà nǹkan kan ní ibùdó tíṣẹ̀lẹ̀ kàyéfì ohun tíṣẹ̀lẹ̀ kámẹ́rà ni wọ́n pé wọ́n ń wá gbogbo hmm. èèyàn tí wọ́n wà gbogbo èèyàn wà imitate tí wọ́n wà ń kọ́pì bàbá láti máa ranjú mọ́ nǹkan wá nǹkan wá nǹkan. Hmm. bàbá ti wá sọ̀rọ̀ nínú ìwé ìròyìn fún tòrọ yìí Fáṣọlá ní kámẹ́rà tí mo rìkọ́fà ní Lẹ́kì tógèètì ń jó èmi ò rí mi ò mọ tí wọ́n darí kámẹ́rà ọ̀hún sí báyìí o ah, èmi ò mọ tí wọ́n gbé kámẹ́rà sí báyìí o hmm. ìròyìn yẹn pé ọlọ́run ọba wa ṣàwárí ẹ̀ ẹ̀gbẹ́ ẹ̀ láti rí ìròyìn pé àwọn iléeṣẹ́ kan láti Singapore àti ilẹ̀ Faransé France àti Bicotney àwọn iléeṣẹ́ mẹ́tẹ̀ẹ̀ta yìí àtàwọn mẹ́wàá míì ni ó ń jìjà dùdù pé àwọn fẹ́ bá wa gbàṣẹ àgbàṣe pápákọ̀ òfurufú àgbáyé mẹ́rin tí Nàìjíríà tó ń fẹ́ kọ́ báyìí four international airport to Nàìjíríà ìròyìn yẹn pé ó Okay okay hmm. ṣé wàá rí ní ìta gbangba punch tí mo sì ń kà í bákan náà láti rí ìròyìn tí wọ́n ṣàlàyé síbẹ̀ pé ó kéré tán àwọn èèyàn mílíọ̀nù márùn-ún ó lé ní ọgọ́rùn-ún five point one million àwọn tí àkáǹtì ìfẹ̀yìntì àwọn tó ti ṣiṣẹ́ fẹ̀yìntì òun náà ni kò pé àjọ pencom tí ń ṣe kò kárí ètò ìfẹ̀yìntì nílẹ̀ yìí ẹ̀kún ọ̀kẹ́kùn mọ́ àwọn ni wọ́n pe ẹ̀kún ọ̀kẹ́kùn mọ́ o ẹ̀kún ọ̀kẹ́kùn nǹkan ti hmm. ẹ̀wọ̀ sí pòǹgò kún kòkò ẹ̀wọ̀ pòǹgò kún kòkò ẹni tó ń koná mọ́ ìkòkò ẹ̀wà ní kẹ́ẹ̀bẹ̀ sọ́sọ́ pé bẹ́ẹ̀ bá ṣe ń di pẹpẹ náà. náà ni jẹ́ ń di pẹpẹ ṣùgbọ́n ẹ má jẹ pẹpẹ run wọn má jẹ pẹpẹ run. pẹpẹ finish. ẹ jẹ́ àtúntò sábàlá ti òṣèlú ní ìpínlẹ̀ ti Ondo lọ́hùn-ún ọ̀rọ̀ nípa igbó ọba alugi alugi alugi ní Ìgbó Ọba ní ìpínlẹ̀ ti Ondo àwọn ẹgbẹ́ kan ti ń sọ fún gómìnà pé ah ah ah lóòótọ́ bí yẹn bá wà ń di pẹ̀pẹ̀ ó yẹ kó jẹ́ ń di pẹ̀pẹ̀ hmm. àmọ́ èyí ti wá jẹ́ o wọ́n ní kọ̀ǹgílà kan tí wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ Igbó Ọba ti ìpínlẹ̀ Ondo tí wọ́n fẹ́ gbé fún wọ́n ti ṣèwádìí pé ọmọ Akérédolú mọ̀ ń pa ẹni tí wọ́n fẹ́ gbé fún ọmọ rẹ̀ ọkùnrin ọmọ rẹ̀ ọkùnrin bẹ́ẹ̀ ni kọmíṣánná kan sọ pé ẹ mọ́ sàrí ìrì sọ ẹ má hmm. borúkọ gómìnà jẹ́ o hmm. ìròyìn ọ̀nbẹ gbangba nínú ìwé ìròyìn ti Nigerian Tribune tó jáde láàárọ̀ yìí ní ìpínlẹ̀ ti Kwara lọ́hùn ọmọkùnrin kan ọlọ́run kò ṣàánú ni o hmm. inú burúkú ọmọ ní bí wa hmm. wọ́n ní ọmọ tó jẹ́ akẹ́kọ̀ọ́ four hundred level ó ti lo ìpele ọdún mẹ́rin lọ microbiology ibẹ̀ ló wà wọ́n ní ọba bínú tán o ló mú ẹni tí í ṣe olùkọ́ rẹ̀ obìnrin female lecturer ó sì ná òyì kó eléyùn ah, ọlọ́run kò ṣàánú o <laughs> àròrọ̀dá òjò ní ìpínlẹ̀ èkó bà nǹkan jẹ́ o ọba ilé jẹ́ ọbọ̀nà jẹ́ ó gbé òpó iná lógìdó gbélulẹ̀ gbé nípínlẹ̀ èkó. ó múlé dodo. ó múlé dundundun nípínlẹ̀ èkó àjọ ah. ndla e náà àjọ ndla e nípínlẹ̀ èkó ní pápákọ̀ òfurufú àti ní ojú omi hmm. wọ́n ní ọwọ́ wọn tún tẹ àwọn atiláwí tó ń gbé heroin hmm. tówó rẹ̀ ó tó four point nine billion káì odidi hmm. àní ẹ tiẹ̀ máa wá ságbolé náà agboolé wọn ó ti ṣàjọ o. sẹ́bẹ̀ wọn ti máa ń ṣàjọ ni. agbo ah, ah, ah, wow. agboolé àwọn àjọ NDLEA afẹ́kẹ́ wọ agboolé náà. ok yes. ọlọ́run ó sì fún yín wọ̀ bẹ́ẹ̀ bá débẹ̀ ọlọ́run ó fún yín sẹ́wọ̀n sí i ọ̀rọ̀ ẹsẹ̀ jẹ́ àtúnyọjú ohun tí ń ṣẹlẹ̀ lágbo òṣèlú oje Sàràkí ti sọ Sàràkí ọ̀rọ̀ ó ní mo faramọ́ o ìlànà gbangba làṣà tá a fi ṣètò ìdìbò abẹ́nú direct primary mo faramọ́ ń tèmi ó sì sọ fún ààrẹ Muhammadu Buhari pé ó yá ẹ tètè buwọ́lu ìlànà ètò ìdìbò tuntun new electoral law eléyìí tí ẹnu ń kùn lọ́wọ́ ẹ bọ́wọ́lu kí ẹ tún dúró mú abẹ́ ẹ̀ látún ti rí ìròyìn ìjọba àpapọ̀ ní ọ́n káwọ́ méjèèjì sókè pé láyé onílùú òní fẹ́ ó tú àwọn ọmọ nǹkan kan nípa ẹ̀sùn ìmọ̀ ṣe àtìlẹ́yìn fún ìgbésùnmọ̀mí eléyìí tí àjọ kan fi ẹ̀sùn ẹ̀kan ìjọba pé ìjọba ní ṣagbátẹrù ìgbésùnmọ̀mí ní Nàìjíríà káì káì ìjọba àpapọ̀ ní ẹgbẹ́ tó sọ̀rọ̀ láti ilẹ̀ Amẹ́ríkà àṣẹ ọ̀rọ̀ ni wọ́n sọ láti bẹ̀rùn lábẹ́ ẹ̀ náà la tún ti rí ìròyìn míì àjọ serap ní áá àìfinipe ní àìfihànpèyàn ní mara oko sanba ntẹ́wọ̀ gbòòrò àdíyá fún lílọ rèé yabo ilé onídàájọ́ ọ̀dìlí tí wọ́n fẹ́ di ẹrù ọ̀ràn rù níjó ní fún ìdí èyí serap ti kọ epistele sáwọn ará the United Nations àjọ ìṣọ̀kan àgbáyé ní jẹ́ bẹ́ẹ̀ pé àá kí wọ́n ṣàgbéyẹ̀wò ìwà pálapàla bí ìlú apàlàun abẹ́ẹ̀ náà mo tún ti àríròyìn míì tí gómìnà ìpínlẹ̀ Kogi Bello Yaya tó ti ń fẹ́ ìwádìí tó nípa ikú òjijì kan tó mú akọ̀ròyìn ìwé ìròyìn Vanguard rọrùn àrèmọ́bọ̀ lọ́sàn-án gan ayé ẹ̀ ha ó bà ṣe o níròyìn yẹn ń sọ ojú ìwé keje punch mo ti fa gbogbo ẹ̀ yọ. ọ̀yà ní agbo tí òṣèlú lẹ́ẹ̀kan sí ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n ní wọ́n sọ pé ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti gbé àkọsílẹ̀ bí ètò ìdìbò yóò ṣe lọ ní ibẹ̀ fún wọn ní ọdún tí ń bọ̀ ọ̀kan nínú àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú náà tó sì ti fi àkókò kan jẹ́ igbákejì alága lẹ́gbọ̀n asòfin ọ̀nàrẹ́bù Lásun Yusuf ó pe àwọn tí í ṣe àgbàgbẹ́ ẹgbẹ́ pé ẹ mọ́ wòran o ìjà tí ń lọ láàrin Arẹ́gbẹ́ṣọlá àti Oyètọ́lá bẹ́ẹ̀ bá wòran nǹkan bàjẹ́ o ẹ wá bá wọn dá sí i lórí ti ìbò tó kọjá lọ ní ìpínlẹ̀ Anambra ẹni tó náà kópa nínú ètò ìdìbò àmọ́ tí ò wọlé ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC Senator Andy Uba ó ní lóòótọ́ làwọn ti kí i pé ó kú oríire o àmọ́ Soludo a pàdé nílé ẹjọ́ o làwọn tí í ṣe olórí ẹgbẹ́ òṣèlú APGA wọ́n ní àwọn ti mọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí pé ìkẹ́ àbòsí lẹ́kẹ́ wa àwa náà dùn ó ọ ọ bá wa ní ilé ẹjọ́ o. <laughs> oh my God. ọ̀dà nílé òkèèrè ah. ọmọ Muammar Gaddafi olórí ilẹ̀ Libya nígbà kan rí tí wọ́n yí dande ìjọba mọ́ lọ́wọ́ hmm. ọmọ ẹ̀ nǹkan òun náà ti bóde báyìí o hmm. ó fẹ́ díje fún ipò ààrẹ nínú bò tí ó wáyé níbẹ̀ orúkọ ọmọ ẹ̀ saif al-islam al-gaddafi ọmọ ọdún mọ́kàndín ní àádọ́ta. tọ́ ká tó lọ sókè lọ́hùn-ún ìròyìn kan ló mọ́rin lágbájá bọnu pé a ní láti gbàdúrà gidi káì àjọ kan ẹgbẹ́ ọmọlẹ́yìn kristi nílẹ̀ yìí ti ní ṣebí ogun omi wọn epo wọn oúnjẹ wọn là ń gbọ́ tẹ́lẹ̀ ní nàìjíríà iná tún wọ́n gáàsì tún ti wọ́n kún o wíwọ́n wíwọ́n báyìí báyìí a ní láti gbàdúrà gidi pẹ̀lú afẹ́fẹ́ gáàsì ìdáná tó tún wọ̀nyí iná ẹ̀lẹ́ńtíríkì tí wọ́n tún pé ó gbówó lórí bí ìgbà tí wọ́n fẹ́ mọ̀ ẹ́ mọ̀ bá tọmọ Nàìjíríà mọ́ gi kọ́ta pa ò ó ní eléyìí tún bọ́ sí èmi kọ́ ìròyìn tó kàzá jáde òun èmi náà ń wò ní gbangba ìta ìwé ìròyìn ti ah. Daily Sun ah. láàárọ̀ tó yìí pé àwọn èèyàn ń pariwo wípé ẹ wá gbà wá níbo ni ká tún mórílé o lórí ọ̀rọ̀ Nàìjíríà wọ́n tún ti mú owó gun owó iná ọba èyí tá a rí lò déédéé ní orílẹ̀-èdè yìí wọ́n ní afẹ́fẹ́ gáàsì tá a fi ń dáná náà lókè lókè ni ọwọ́ ọ̀fẹ́ tó mọ́ láti ra fi dáná tó kọ́nà ọba ní rí sí ọ̀rọ̀ nàìjíríà bákan náà ní ìpínlẹ̀ Ògùn ọba aláyé kan ti sọ yìí pé àwọn ọ̀dọ́ náà tán bí owó ni àwọn tẹ́ ẹ̀ bá ní jẹ́ kó wọ́n fẹ́ dọ̀ lérí òróǹro àwọn afìjàgbalẹ̀ tí wọ́n ń gbalẹ̀ lọ́tún gbalẹ̀ lọ́sì ní ìpínlẹ̀ Ògùn àwọn ọjọ́ tẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà ni kábíyèsí kan lọ sọ bẹ́ẹ̀ nípínlẹ̀ Ògùn. tọ́ mínísítà kan ti sọ̀rọ̀ sókè kó tó di pé a lọ sí ojú ọjà lọ́hùn ẹ gbọ́ yìí mínísítà kan náà ìjọba ààrẹ Buhari ti sọ̀rọ̀ sókè o ó ní kinní kan wọ́n tọ̀ wọ́n tà yín wọ́n tá ń sọ yìí àwọn alákatakítí onífàyàwọ́ ni wọ́n jẹ́ kí nǹkan mọ̀ wọ́n ní nàìjíríà wáò wáò wáò àbí wáò ni mo fẹ́ máa ṣe sọ̀rọ̀ nísìnyí o sọ́jọ́ra wọn wáò mo fẹ́ máa ṣe báyìí o mo fẹ́ máa ṣe nǹkan mi nù sáà lè ṣe wáò sí sọwọ́ àjọra wọn ni túmọ̀ ẹ̀. sọwọ́ àjọra wọn ṣé túmọ̀ ẹ̀ nu. sọjọ́ àjọra wọn ni. mo fẹ́ gbé nǹkan mu o. èwo ló tún ń so títún ń horúkú líla láyé. ẹ yé rí bẹ́ẹ̀ ṣe rí tẹ́lẹ̀ náà ni. látúnṣe rí ni ètò òmùkù fún gbèsàbí ìlò yíra wọn. ẹ ìlò yíra wọn ọba ń gbọ́ mi mi ọ̀gbọ́ o. ó ó gbé ó ti gbẹlura gbẹlura gbẹ mú ní àà báyọ̀ mọ̀ tí kọ́kọ́ fi tẹ́lẹ̀ ẹnu ó tó mọ̀ gbé ègì nìyí. ọ̀gbẹ́ni ọ̀tajà ajá balẹ̀. ajá balẹ̀. owó di rọpò túbọ̀ máa ṣọ̀nà mi níbi. Christ Apostolic Church Canaanland Ìlúpéjú Estate Àkóbọ̀ Ìbàdàn ló tún ṣàgbékalẹ̀ àjọ̀dún ìsọjí twenty twenty one church anniversary revival pẹ̀lú àkórí ẹ̀ ní òru náà ọba kò lè sùn the king could not sleep Esther six one bẹ̀rẹ̀ láti Monday fifteen sí Friday nineteen oṣù kọkànlá November ọdún twenty twenty one tá yìí láti Monday sí Thursday aago márùn ìrọ̀lẹ́ sí mẹ́jọ àṣálẹ́ ni o Friday nineteen aago mọ́kànlá alẹ́ títí di àfẹ́júmọ́ ọjọ́ kejì àwọn tí Ọlọ́run máa lò ní prophet Akínọlá Fáṣàwẹ̀ prophet Timothy Ọlálẹ́kan pastor David Ọlájídé DS Akobo. pastor Gbẹ̀ngà owó ni kókó great pastor olórí ẹ̀mí evangelist adébáyọ̀ glorious wòlíì olókìkí àgbáyé ni prophet and evangelist ezekiah olúbóyè ọládèjì jp general evangelist cac worldwide lólùgbàlejò àgbà kánsẹ́lì àdẹ̀tún máa wà fún gbogbo èèyàn tó bá fẹ́ rí bàbá ọlọ́run àpọ́stélì babalọ́lá ó máa dábìrà láyé gbogbo dípò ti pẹ̀dá nítorí pé gbogbo aláàánú rẹ kò ní lè sùn títí yóò fi ṣe ọ́ lóore tó o bá wá ire ayé rẹ ó tẹ̀ ọ́ lọ́wọ́ nítorí wípé ẹnu olúwa ló sọ bẹ́ẹ̀. èèyàn kí ló ṣe tẹlifíṣàn yìí tóun rẹ̀ ò já geere ó tún wá ń wò bàìbàì kí ló dènà táwọn èlò tí ń lo nánu yàrá ìwà dẹnu kọlẹ̀. ọ̀gá tipátipá ni mo fi rọrùn sùn látara ariwo tí jẹnẹrétọ̀ rẹ̀ ń pa wàhálà wà fẹ́ni tí ò mọ ibi tí wọ́n ti ń ta ojúlówó ohun èlò tí ń lo náà lẹ́ńtíríkì o. solar telecoms àti electronic store jagaban láàrin àwọn tó ń ta ojúlówó fóònù àti electronics pẹ̀lú owó tí ò gàjàrà lọ lákòókò yìí bákan náà ni solar ta máa fún yín ní ìdá ogún lórí àwọn ẹ̀rọ bíi flat screen tvs deep freezers generator air conditioners gas cooker àti àwọn ohun èlò yòókù tẹ́ bá rà lọ́wọ́ wọn. kí ló ń dúró dè kàn sí èyíkéyìí yàrá ìfihàn solat tó wà ní ọbáfẹ́mi awólọ́wọ̀ way jayalẹ̀ ní dùgbẹ̀ balloon building àbáyọ̀mí bus stop iwo road solat mega store ní mọ́kọ́lá àti challenge ìlú ìbàdàn lọ sí èyíkéyìí tó bá súnmọ́ lónìí kó o rọjú lọ́wọ́ fóònù àti electronics tó gbámúṣé. pè solat electronics lónìí sórí oh seven oh one six eight four one six three oh tàbí oh nine oh seven four three four nine seven eight five. àjọsọ àtìlànà ń tẹ̀lé ń bẹ o. o gbọ́dọ̀ jẹ́ gbádùn ayé tó tó dára. Edu Consult is a it again, your certified school of preliminary studies. Edu Consult is inviting interested candidates who desire to obtain national technical certificate, advanced national technical certificate, national business certificate, and advanced national business certificates awarded by NAPTEP to register through Edu Consult for technical certificates for technology and engineering programs, as well as business certificates for business management and administrative programs programs. These programs are equivalent to ordinary national diploma, OND, national certificates of education, NCE, and others. At Edu Consults, we conduct academic arrangements for all NAPTEL programs as approved by the board. NAPTEL certificates are internationally recognized and globally acceptable for academic purpose, work purposes, and immigration purposes. You're therefore enjoined to register today for your NAPTEL programs at Edu Consults, Communication House, Fast Fast Junction, Old Ife Road, Ibadan. Telephone 0813 543 0382. Edu Consult. Together, we soar high. It's celebration time. Cruiser Lounge and Bistro is celebrating her one-year anniversary. After vast contribution to the entertainment industry and majorly being the city's favorite hangout spot, we at Cruiser Lounge and Bistro are celebrating our one-year anniversary with our esteemed customers. Now look at me, I'm on fire. It's a five this day celebration from the 17th to the 21st of November. This might be the busiest week in, in November in the city of Ibadan. Come with family and friends as we celebrate together. The anniversary lineup are as follows. Wednesday the 17th of November, Snooker Tournament Grand Finale at the Cruiser Games Arena. And on Thursday the 18th of November, the Night of Comedy Cruise Show. This will feature Rapping Daddy, The 13th Disciple, Nepa Boys, Remote, Shade Black, and many more. There will be a special party on Friday the 19th of November with DJ KY and special star hype man Toby Shank on the 20th a pool party that comes with splendor and on the 21st of November the anniversary grand finale and Sunday fun day with Kenny Black, Kenzo and Shambo. It's celebration time. Cruiser Lounge and Bistro is celebrating her one year anniversary. You know a cruiser party and that regular party. day mama educom fashion school of course ọ̀gá ná bàbá. o oh, bẹ́bí ah, ah, aṣọ ẹ̀ máa fa ìlà rẹ̀ kẹ̀ o change télò ẹ̀ ni. <laughs> èmi mà ní télò ara mi báyìí. Ah, ìgbà o lè di fashion designer o ṣé lẹ́nu oṣù mẹ́fà tí mo travel yìí náà. díẹ̀ mi ò like bí mo ṣe ń jókòó sílé nígbà tó o sí around ni mo fi enroll sí mama educom fashion school mo ti kọ́ṣẹ́ mo ti mọṣẹ́. wow how come. bó ṣe ya everybody lẹ́nu nìyẹn o mama educom fashion school international standard ni wọ́n wọ́n lo kọ̀ǹpútà láti kọ́ wa kò dẹ̀ sí part of fashion design tí wọn ò kọ́ wa yékéyéké aṣọ ọkùnrin ni tóbìnrin ni dress dresses lóríṣiríṣi wedding gown wo professional fashion designer níyàwó ẹ̀ báyìí. ibo lo ti wá rówó lọ mama ejukon fashion school. five thousand naira péré ni mo gba form mo dẹ̀ san school fees kékeré. ah ah níbo ni wọ́n wà. mama ejukon fashion school fìkàlẹ̀ sí glass house airport junction alákíá ìbàdàn nípínlẹ̀ ọ̀yọ́ bákan náà ni ààyè ilé ìgbé hostel accommodation bẹ fún gbogbo ẹni tí ó bá fẹ́ wá látọ̀nà jíjìn. o eight one six nine oh five oh one four oh. Oh eight one six nine oh five oh one four oh bóyá lẹ mọ̀ pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ àmọ́ pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ ṣé ti mọ̀ pélé oríṣiríṣi lọ́dọ̀ value paint àmọ́ pélé oríṣiríṣi lọ́dọ̀ value paint value paint satin flex pẹ̀lú àwọn pé value paint wà sẹ́pẹ́sẹ́pẹ́ bóyá lẹ mọ̀ evaluate yàtọ̀ sí ti tẹ́lẹ̀ àmọ́ evaluate yàtọ̀ sí ti tẹ́lẹ̀ ṣé ti mọ̀ pé quality ọ̀dà evaluate àmọ́ evaluate yàtọ̀ sí ti tẹ́lẹ̀ láti mọ̀ mi ẹ̀rọ ti evaluate bẹ́ẹ̀ bá kan lé tán àmọ́ evaluate yàtọ̀ sí ti tẹ́lẹ̀ evaluate get value for your money àmọ́ evaluate ti tẹ́lẹ̀ pè wọ́n sórí àgbo. zero seven zero three zero seven seven nine three zero seven. balùwẹ̀ ní sọ́jọ́. ìyanu tí yóò ṣẹlẹ̀. lẹ́ẹ̀kan lọ́dún ìbẹ̀wò owó olúwa máa ń la ìlú ìkòyí àpòmù ìkirè àti àwọn ìlú tó yí kájá nínú festival of peace ẹlẹ́ẹ̀kan lọ́dún ó ṣí àmì àti ìyanu àyípadà rere ni ọlọ́run ló fẹ́ fi tọdún yìí ṣe ìtúsílẹ̀ láti inú ìgbèkùn ọlọ́run ìpè wòlíì jerimáyà olùtọ́pẹ́ adéyẹmọ jp fẹ́ gbé ògo rẹ̀ festival of peace twenty twenty one bẹ̀rẹ̀ lọ́jọ́ sunday ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá sí ọjọ́ sátidé ọjọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún yìí sunday twenty first to saturday twenty seventh november twenty twenty one ní csc e primary school abiri ìkòyí aago márùn-ún ìdájí mẹ́fà àbọ̀ àárọ̀ àtàgọ́ mẹ́rin àbọ̀ ọ̀rọ̀ lẹ́ni pàdé láti ọjọ́ sunday sí thursday power night ní friday bẹ̀rẹ̀ láago mẹ́sàn-án alẹ́ ọ̀pọ̀ àwọn wòlíì àtolórin ẹ̀mí ni yóò fi ànáìtì wọn ṣiṣẹ́ ìtúsílẹ̀ evangelist yemi adeola evangelist christiana orindoyin evangelist sarah praise olúwa lónìí bísí apostle elijah akitunde ọlọ́run sọ bẹ́ẹ̀ pastor ayọ̀ ezekiel pastor js mọ́kànjúọlá àti wòlíì àgbáyé ni professor amolúwa lọ olùgbàlejò ní pastor iho e alalade bàbá cac e orí òkè ìkòyí àtẹnitá fún ní ìran festival peace prophet jeremiah olùtọ́pẹ́ adéyẹmọ jp cac e ìkòyí district evangelist jésù retí rẹ voice of peace outreach international ló ń kéde. the ace fashion academy ah. tó gbé nǹkan ara dé o wákọ́ bí a ṣe ń rọ́ṣọ bí ó yàtọ̀ sáwọn tó pè ní ìrọ̀rùn ìrọ̀rùn ló bá bá dé. bẹ́ẹ̀ ni o the ace fashion academy pẹ̀lú ìbáṣepọ̀ institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi awólọ́wọ̀ university ilé-ifẹ̀ lóníkẹ́ wa kọ́ṣẹ́ aṣọ ríro lọ́nà tó bòde òní mu aṣọ ọkùnrin àti tóbìnrin native pẹ̀lú corporate dresses sẹ́wọ́n dẹ̀ máa rí èrè rẹpẹtẹ títí yóò tún fi yàtọ̀ sáwọn ilé ìtókù àwọn oríṣiríṣi àrà ìgbàlagbà ọgbẹ́ àtinúdá àti bá ó ṣe máa ríṣẹ́ gbà lọ́wọ́ àwọn iléeṣẹ́ ńláńlá ẹ ó máa ránṣọ fáwọn èèyàn ńláńlá láwùjọ pábánbárì bẹ̀ ni wípé ìwé ẹ̀rí tó dájú lẹ máa gbà lẹ́yìn tẹ́ bá kẹ́kọ̀ọ́ yege ní the ace fashion academy gbogbo ẹ̀ gbogbo ẹ̀ pẹ̀lú owó péréte ni o fún gbogbo ẹni tó bá wù láti wà lábẹ́ ìdánilẹ́kọ̀ọ́ yìí ti the ace fashion academy àti institute of entrepreneurship and development studies ọbáfẹ́mi awólọ́wọ̀ university ilé-ifẹ̀ ṣàgbékalẹ̀ ẹ lè kàn sí first floor ọmọ house òní ànsán ládojúkọ palms mall road ìbàdàn telephone zero eight one five six eight four five six zero eight thursday twenty five november ní form máa close iṣẹ́ kíkọ́ máa bẹ̀rẹ̀ ní monday twenty nine november àǹfààní aláìlẹ́gbẹ́lẹ́lẹ́ yìí ẹ ò gbúdọ̀ míì sẹ̀. ọ̀gá john how you take buy all these things cut soap for me now <laughs> Now, mr bode our corporate neighbor call me say why are they carry cash up and down He say axa mansard money market fund they give confirmed returns where i go fit use cash out wella so if i come put my money inside now and i won't use my money later hope say dem no go dey tell me stories Oh, <laughs> axa mansard now trusted international company where they over 50 countries their style na transact and and go sharp sharp you don withdraw your money and you go still earn. omo oga john na you o. na axa mansard investment jare if i wan save i fit buy investment from other companies from their one-stop shop with no wahala at all. with axa mansard investments you don't have to give up your convenience for earnings you can have it all visit www.axamansard.com forward slash investments or dial star 987 star 2 hash to get started today please read the prospectus and when in doubt, consult your fund manager or any other professional advisor for guidance before subscribing. Ajabale. pẹ́. bí ẹ bá lọ ilé tó bá ṣẹ̀ṣẹ̀ dé ó yẹ kára rẹ ó gbé kánmọ́kánmọ́ àbó ó sí ara lò ní o ó sí ara lò ó sí ara lò bí mo ah. ṣe fẹ́ máa sọ̀rọ̀ ń sìn jẹlẹ̀ ń kẹ́ ayé gbà ọgbọ́n lọ fi ń ṣe wọ́n ti rún ọ lárùn kí wọ́n rún ọ wọ́n rún ọ tí wọ́n bá rún ọ lárùn kí gbéra. Ah, bí n bá gbéra kínní ẹ ní gbé o ní ìfàdé òun a fi sí mọ́ o. okay sọgbe. jẹ́ ìràn ọlọ́jẹ́ ń fi gbé mọ ọrẹ ọ̀sára ni. Ah, ọrẹ ọ̀sára. <laughs> wà láìtọ̀lẹ́ ọlọ́ọ̀bá gbọ́. Ah. ọ̀dà jẹ́ ń gbé. èyí ó ti lífu odidi oṣù kan dé. má wọrí ah. jẹ́ ń gbé má gbé ìgbé o má gbé ìgbé o má gbé ojú ọmọ tó lọ yí ọ lọ́wọ́ ẹrù olú ẹ̀ ní o tó dàjàre èyí mẹ́wàá sí ọjọ́ ọ. bá ń pa àwọn èèyàn kí ọmọ bọ̀ nínú ẹja lọ sójú ìwé ìròyìn ti daily sun láàárọ̀ tí o ní ọ̀dà lórí facebook page wa hmm. ẹ yàbò wá ń bẹ̀ hmm, kẹ bá ní láìkẹ kẹ wá mọ̀ ṣé àbáyọ ẹ ṣé àrẹ fẹ́ẹ̀kú fẹ́ẹ̀kú hmm. ẹ ṣé àrẹ kíkankíkan ẹ ṣé àrẹ líle líle torí fìlà Zaria Zaria Zaria wọn wíjọ ẹ o eh, kìí sara Nàìjíríà ni. bẹ́ẹ̀ni ara Nàìjíríà ibẹ̀ lọgbà eh, ibẹ̀ lọgbà dé Kogi kò <laughs> tó dé lọrin <laughs> sára àwọn fìlà ń tọ́pọ̀. ìrìn ẹ ti rìnrìn ìyá yín kí ẹ ti rìnrìn nìkan tó fẹ́ lẹ́ẹ̀ kí Mr Map. all right ẹ ìjà lọ ah. kàròyìn fún bí ọwọ jàre. ẹ láǹfààní àti darapọ̀ mọ́ wa o. bẹ́ẹ̀ni. lórí ìkànnì ẹ̀ka bánidọ́rẹ̀ẹ́ ní ayélujára Facebook. wọ́n ti yàbò díẹ̀. ẹ yàbò ara eh. o. Eh, ok ara ilé wa oníkẹ́ ya bó owó ẹ̀sùn biribiri kẹ́ bó o <laughs> all right ohun tí a sọ bọ̀ ẹ jẹ́ kó gbéra lọ sókè dáadáa dáadáa ẹgbẹ́ kan ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ni wọ́n sọ̀rọ̀ nínú ìwé yìí ó hmm. pe àkíyèsí mi pé kí n wá wò ó ṣé wá wò ó wá wò ó náà làjà ń ké wọ́n ní èwo la wá tó wá fẹ́ ṣe olórílẹ̀‐èdè Nàìjíríà báyìí tí ara ó fi dẹ ọmọ Nàìjíríà wọ́n ní à ń sọ pé ebi ń pọ ọmọ Nàìjíríà gbogbo nǹkan gbẹnu sókè èwo tún ni gáàsì afẹ́fẹ́ gáàsì lè tá a fi ń dáná wọ́n ti gbówó rẹ̀ lọ sókè owó náà ba wọ́n tún ti fi kún báyìí pẹ̀lú gbogbo ní tí sì ń bẹ lára ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó ẹgbẹ́ kan ló sọ̀rọ̀ nínú ìwé ìròyìn ti Daily Sun àwa kà á bí wọ́n ṣe kọ́ Christian Association of Nigeria ló ti kìlọ̀ fún ìjọba tí ń lọ níta báyìí báyìí wípé bí nǹkan ṣe ń lọ lódì lódì yìí àfàìmọ̀kọ́mọ́ ìwọ pẹ̀lú àfikún tí ó tún lọ rèé gun owó iná lẹ́ńtíríkì èyí tá ń lò lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní kámọ́tì ìdákẹ́ni lórí awuyewuye tó gbòde látàrí owó afẹ́fẹ́ gáàsì léyìí tó náà tó ti gbéra sọ sókè tapọ̀ ọmọ orílẹ̀‐èdè nàìjíríà tí ò sì fẹ́ kà mọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n sì ń sọ pé àìmọye àwọn nǹkan ló ti kọlu ọmọ orílẹ̀‐èdè nàìjíríà ṣùgbọ́n gbà tó jẹ́ pé bọ́ba ku ọwọ́ kan àdán ọmọ nàìjíríà ó fi rọgì ni hmm. pé ọmọ nàìjíríà wọ́n mọ̀ kú rọ́rí o ọmọ nàìjíríà <clears throat> ni wọ́n kú àforírọ̀ o ẹgbẹ́ ọmọlẹ́yìn Kristi ló ké sí ìjọba wípé ẹ tètè gbé ìgbésẹ̀ pápápá kí nǹkan mọ́ba yìí dànde wọ́n ní ṣe bí ètò ààbò léyìí tí ò fẹsẹ̀ nílẹ̀ ni là ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹ tí èmọdó tẹ́ dọ̀rùn lásì <clears throat> lórí ètò ààbò lórílẹ̀‐èdè Nàìjíríà látún wà ń fi kún àwọn nǹkan tó yẹ kó jẹ́ amáyédẹrùn táwọn èèyàn tiẹ̀ mọ̀ wò tó àwọn náà tiẹ̀ rí ilé ayé wá inú àtẹ̀jáde kan èyí tí Joseph Dàramọ́lá tó buwọ́lù gẹ́gẹ́ bí general secretary kan ni ló sọ pé àwọn tí wọ́n wà lẹ́ka ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà ó yẹ kí wọ́n jí gìrì sí ojúṣe wọn kí wọ́n sì sán tò bí wọn kó le kó sì yí dẹ́yìn débi pé bọ́mọ nàìjíríà bá tún ti pè wọ́n tololo tololo pé kí wọ́n tètè máa bọ̀ wá ọ̀ wọ́n ní irú èyí tí wọ́n ṣe níjó ní ní University of Abuja níbi tí wọ́n ti lọ yìí kó àwọn ọmọ iléèwé kan wọ́n wá tó sọ̀rọ̀ lọ síwájú sí i látàrí ètò ìdìbò tọdún 2023 wọ́n sọ fọ́mọ nàìjíríà wípé ọwọ́ ẹni ọwọ́ ara ẹni la fi tún ẹni ṣe pé káàdì ìdìbò oníkálùkù ẹ̀ mú lọ́wọ́ kó dúró girigiri ẹni tẹ́ ẹ bá mọ̀ pó tó gbangba sùn lọ́yẹ́ léyìí tí ò ní ja ẹni tàn mọ́ ẹni kẹ́ ẹ lọ rèé tẹ̀ka fún un àmọ́ bẹ́ẹ̀ bá ní káàdì kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe eléyìí o ọ wá ń sọ àlàyé ọ̀rọ̀ síwájú sí i wípé àwọn mọ̀ wípé ìjọba wọn ń gbìyànjú tí wọ́n lè ṣe lábẹ́nú àmọ́ kù díẹ̀ ìjọba ò tí ì ṣe dé ojú àmì gangan bébẹ́ ẹ̀kọ́ wọ́n ní èwo níjọba tún rò débi owó tán tó fi lọ rèé lé orí owó iná ẹ̀lẹ́tíríkì lákòókò tá a wà yìí owó afẹ́fẹ́ gáàsì ó ti gbẹnu sókè tààrà ló sì ń bẹnu hílà hílo pẹ̀lú ebi ní inú nítọ̀sán tòru ẹ̀bá ni wá nǹkan ṣe sí o kókó ọ̀rọ̀ tí kà ń sọ sójú ìwé ìròyìn láàárọ̀ tò nínú. nínú gbogbo àwọn nǹkan tí ẹ̀yin ọmọ nàìjíríà ń pé ọwọ́n ọwọ́n ọwọ́n òun náà ni oúnjẹ yúnífọ́ọ̀mù tó jẹ́ oúnjẹ ìlànà ẹlẹ́gbẹ́jọdá wa ìrẹsì ìrẹsì mínísítà ti sọ̀dí tí ìrẹsì fi wọ́n ní nàìjíríà wọ́n ní àwọn karambà ní asorun wájú pọ̀ mọ́ ti pàkọ́ ẹ̀dá kan abániwọ́ràn tá a rí dá obì tí í so lẹ́ẹ̀rùn ẹ̀dá tí wọ́n máa ń ṣe fàyàwọ́ ìrẹsì àwọn ló jẹ́ kí ìrẹsì ọ̀wọ́n gógó bíi mi eégún lọ́jà ìròyìn ọ̀rẹ́ o lẹ́kùnrẹ́rẹ́ mínísítà ètò ẹ̀náwó nílẹ̀ yìí ẹni títún ṣe alákòóso lẹ́ka ètò òṣùná Zainab Ahmed òun ló ti ṣàlàyé pé bí ò bá nídìí iṣẹ́ ìdédé ṣẹ́ òun lọ̀rọ̀ owó ìrẹsì tó gbé owó lórí ní orílẹ̀-èdè Nàìjíríà tó fi jẹ́ pé ó ti fẹ́ di oúnjẹ ọlọ́rọ̀ nìkan báyìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan eléyìí tí wọ́n ṣe fún mínísítà ní mínísítà ti tó pẹ́rẹ́pẹ́rẹ́ ọ̀rọ̀ o ó ní ẹ wò ó ṣe ká mọ́ tanra wa ẹ̀yin ọmọ wò pé ìrẹsì wọn ooru sì ń mú ọrọ̀ ajé nàìjíríà lápapọ̀ bákan náà àwọn nǹkan míì tẹnu ń jẹ gan ẹ tún máa wò níwò pé ọ̀wọ́n o ọ̀wọ́n o àbí ọ̀wọ́n bẹ́ẹ̀ náà ni bàbá ní pa irọ́ mínísítà ní ìdí wíwọ́n rẹ̀ kò sì sẹ́yìn àwọn karambà ní ẹ̀dá tí òróore kankan ro nàìjíríà tí wọ́n ń pera wọn ní onífàyàwọ́ fẹ̀yìnwọ́ ó ní àwọn ni ó ń ṣe fàyàwọ́ ìrẹsì láti ibi tí kò ti bófin mu àti àwọn nǹkan tẹnu ń jẹ míì tí ìjọba nàìjíríà ti fi òfin dètè gbogbo ẹ̀ ni wọ́n tún ń gbé wọlé ní kọ̀rọ̀kọ́ndú tí wọ́n sì ń gbẹ̀yìn kò lè gbé wọ orílẹ̀ tí ń jẹ́ nàìjíríà yìí wọ́n ní bẹ́ẹ̀ bá wò wá àwọn èèyàn bẹ́ẹ̀ ìwà aláìnífẹ̀ẹ́ ilẹ̀ bàbá ẹni unpatriotic Nigeria English ti bẹ̀rẹ̀ àwọn nǹkan tí wọ́n sì ń gbé wá lọ́pọ̀ ọ̀gbà ló jẹ́ yẹ̀bùyẹ̀bù ẹ̀bùrádò tí ẹnu ọ̀gbọ́dọ̀ mọ jẹ tí ó hàn àgọ́ ara léèmọ̀ substandard ó ní gbogbo nǹkan tí wọ́n máa ń gbé wá àbí nǹkan míì tó ti bàjẹ́ láti pàṣẹ bẹ́ẹ̀ bí wọ́n bá ti gbé wọ ọjà nàìjíríà wọ́n tan yẹ́bẹ́yẹ́bẹ́ kiri gbogbo ọjà kẹ́ ẹ máa rà á wìtìwìtì lẹ́yìn máa rà á ẹ mọ̀ pé olówó fowó ra kú ni ọlọ́run mọ̀jà kú báyìí mínísítà ètò ẹ̀náwó ìyá wa Zainab ní pẹ̀lú bí nǹkan ṣe á rí yìí o ọ̀rọ̀ ti di ara òro kùn ààrẹ ò sì ní í rọ adìẹ fáwọn tí ń ṣe fàyàwọ́ ọ̀hún àwọn òṣìṣẹ́ aláàbò lẹ́lẹ́kàǹkà àti ìpele ìpele wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ àjọṣepọ̀ báyìí láti rí dájú pé wọ́n dá sẹ̀ríà fún àwọn tí máa ń ṣe fàyàwọ́ ìrẹsì àtàwọn oúnjẹ míì tí ń ba ọrọ̀ ajé nàìjíríà jẹ́ ń bàkúbà ara àwọn èèyàn tí wọ́n sì jọ ṣiṣẹ́ làwọn òṣìṣẹ́ aṣọ́bodè àwọn customs iléeṣẹ́ ọlọ́pàá àwọn ọlọ́pàá àánú ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àtàwọn òṣìṣẹ́ aláàbò míì báwọn báwọn báwọn báwọn báwọn báwọn báwọn láti má jẹ́ káwọn karambà ní ọ̀táàlú kí wọ́n da yẹ̀pẹ̀ sí gàrí Nàìjíríà ìròyìn yẹn ọ̀pọ̀ ọ̀pọ̀ àmótiládéhùn tèmi àti àbọ̀bọ̀jọ ṣe fúnra wa so bí ó ṣe fẹ́ mọ wà lọ́wọ́ yìí ẹ lọ gba balance yín nù tí mo kà ń. ọ̀dà gẹ́gẹ́ bí a ti ṣe ní àdéhùn wípé ẹ̀rọ àmọ́ gbábàá ní mọ́nbé mọ́nbé ẹ sì máa fi omi tẹ́ ẹ máa fi oh, lónìí ẹ jẹ́ ká tún rìnrìn àjò lọ sí agbo ti òṣèlú gẹ́gẹ́ bí wọ́n ṣe kọ sínú ìwé ìròyìn ní àárọ̀ tí ò ní látàrí ètò ìdìbò èyí tí ń kànlẹ̀kùn ní ìpínlẹ̀ Ọ̀ṣun àti ìpínlẹ̀ Èkìtì ẹgbẹ́ òṣèlú APC wọ́n ti gbé àwọn àkókò àti ìlànà bí wọ́n ṣe ṣe ètò ìdìbò náà ní ìpínlẹ̀ méjèèjì kalẹ̀ báyìí bí kùkù kẹ̀kẹ́ ṣe ń gbòde lágbo ti òṣèlú nípínlẹ̀ èkìtì àti ìpínlẹ̀ ọ̀ṣun fún ti ètò ìdìbò sípò gómìnà tí ó wáyé ní june eighteen twenty twenty two àti july sixteen twenty twenty two báwọn láti ìpínlẹ̀ méjèèjì wọ́n ní ẹgbẹ́ òṣèlú APC àti àjọ olómìnira tó ń ṣe kọ̀kárí ètò ìdìbò ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá lọ́hùn ni wọ́n ti kéde wípé báyìí ni àgbékalẹ̀ bí wọ́n ó to ìlànà tí wọ́n gbà di ìbò náà ní ìpínlẹ̀ méjèèjì tí ń bẹ nílẹ̀ káàrọ̀ àjèrè bí èyàn election timetable àtẹ̀jáde kan èyí tí ẹni tí ṣe akọ̀wé fún ikọ̀ tó ń bójútó bí ìbò abẹ́nú ó ní wọ́ọ́rọ́wọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC Senator John James Apanude ló sọ jáde fún àwọn oníròyìn pé fọ́ọ̀mù náà ni yọ́ bẹ̀rẹ̀ sí bóde tí ó dé títà bẹ̀rẹ̀ láti ọ̀la tí í ṣe ọjọ́ kẹ̀ǹdínlógún oṣù kọkànlá ọdún tá a wà yìí fún ìpínlẹ̀ Èkìtì nígbà tí irúfẹ́ láti máa gba fọ́ọ̀mù bẹ́ẹ̀ yọ wáyé fún ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ kejìdínlógún oṣù èyí tí a wà bákan náà bákan náà wọ́n tún ṣe àlàyé o pé àyẹ̀wò yóò máa wáyé fún àwọn tó fẹ́ díje bẹ̀rẹ̀ láti January thirteen àti January seventeen fún ìpínlẹ̀ méjèèjì. tọ ọfẹrẹ gẹgẹ ó ya ẹjẹ á tún lọ o ìròyìn di ojú ìwé karùnún ìwé ìròyìn Vanguard bó ṣe ń jáde ń bẹ òní ṣòroṣò lóòrọ̀ tòní látẹ́wọ́ gbà o ó yá ẹ̀yin alára wa ẹjẹ́ àwọn tó tún ń ṣẹlẹ̀ níbẹ̀ ìjọba àpapọ̀ Nàìjíríà ti sọ pé gbọ́ yìí sọ yìí wọ́n ní wípé tàbí ṣùgbọ́n ẹ̀sùn tí ẹgbẹ́ kan láti ilẹ̀ Amẹ́ríkà fi kan ìjọba àpapọ̀ Nàìjíríà pé ìjọba ní ṣagbátẹrù ìgbésùnmọ̀mí ní Nàìjíríà ìjọba Nàìjíríà ní kílẹ̀ ròdé bẹ́ẹ̀ onílùú òní fẹ́ ó tú o àwọn ọ̀mọ́wọ́ mẹsẹ̀ nínú mọ́ ṣagbátẹrù ìgbésùnmọ̀mí ìròyìn rèé bí wọ́n ti kọ́ síbẹ̀ ìjọba àpapọ̀ Nàìjíríà ti sọ lánàá sẹ́yìndè wípé kò sí òótọ́ kankan pínpín nínú àṣì ọ̀rọ̀ kan eléyìí tó jáde látẹnu àjọ kan tó fi ilẹ̀ Amẹ́ríkà ṣe ibùgbé tí wọ́n ní kì í ṣe àjọ tí máa ń ṣòwò àṣejèrè non-profit uh, non-profit organization ní Global Advocate for Terrorism Eradication Eradication ni wọ́n pe orúkọ àjọ náà ẹ̀sùn tí àjọ Global Advocate for Terrorism Eradication fi kan ìjọba Nàìjíríà ni pé ejò ìjọba Nàìjíríà lọ́wọ́ nú nínú ọ̀rọ̀ ìgbésùnmọ̀mí eléyìí tí ń dáyà àjá Nàìjíríà tí ń fẹ̀mí ṣòfò nílẹ̀ yìí nínú ọ̀rọ̀ àjọ yìí wọ́n ṣàpèjúwe àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan eléyìí tí ń hàn láti gun ìjọba Nàìjíríà bẹ́ẹ̀ tí ń tọ́ka sí pé ẹni abápá lọ́wọ́ ẹ̀ lọ́ya ìjọba ni ń fira wọn ṣe bàbá àṣàlẹ̀ fún ẹgbẹ́ àwọn agbésùnmọ̀mí tí ń da nàìjíríà rú ẹ̀sùn tó wúwo búkúbúkú òun náà ni ẹ̀sùn yìí àmọ́ ìsọ̀rọ̀ ní gbèsè ìjọba ti sọ̀rọ̀ látẹnu láí láí mínísítà fún ètò ìròyìn àti àṣà nílẹ̀ yìí òun náà ló sọ̀rọ̀ láòkò tí ó ń bá oníròyìn sọ̀rọ̀ fèsì sí ọ̀rọ̀ àjọ tó wá sọ̀rọ̀ láti ilẹ̀ amẹ́ríkà nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ lábújá lánàá mínísítà ní abẹ́ẹ̀rí ọlọ́run kọ́mọ̀mọ̀ jẹ́ kí a rí alákòábá o àti alákòóràn a ti gbọ́ o etí wa ti kún pé àwọn ọ̀dàálẹ̀ sálọ ẹ̀dá kan ti fohùn bú kan sọ́wọ́ láti ilẹ̀ Amẹ́ríkà tí wọ́n ń fẹ̀sùn bú kan ìjọba àpapọ̀ Nàìjíríà pé ìjọba ni wọ́n mọ̀ọ́mọ̀ lo ìlànà àti máa jẹ́ kí ọwọ́ àwọn oní ọwọ́ àwọn onígbésùmọ̀mí kọ́ máa rú gọ́gọ́ sí i láti máa dóoru búkú mú Nàìjíríà jẹ́ ń sọ pé yàtọ̀ sí ìgbésùmọ̀mí terrorism ìwà ẹ̀hànnà àti máa dà lúrú jà lólógun banditry wọ́n níjọba àpapọ̀ náà túmọ̀ ń pa ẹ̀ ń bolẹ̀ ti gbọ́ bẹ́ẹ̀ mínísítà ètò ìròyìn àti àṣà Alhaji Lai Muhammed tó sọ̀rọ̀ yìí lánàá sọ pé ah organisation ẹgbẹ́ tí wọ́n pè ní géètì yìí ẹgbẹ́ tí wọ́n pè ní géètì yìí ah ẹgbẹ́ burúkú ni o ọ̀rọ̀ burúkú ló sì tẹnu wọn jáde torí pé ọ̀rọ̀ burúkú tẹnu ẹyẹ jáde òun náà lọ̀rọ̀ yìí kí ló dé ná ibo la ti jọ tan tá a ti jọ mọ́ra wa rí tí wọ́n fi gbọ́ nípa àwọn nǹkan tí wọ́n ń sọ nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ẹ gbọ́ná bó o ní ẹgbẹ́ kan torí wọn bá pé tí wọ́n mọ̀ ti ń ṣe how can a serious organization accuse a government eh, that is tackling terrorism láti túmọ̀ sọ pé àwọn náà ni wọ́n tún jà lólógun who does that English pọ̀ rẹpẹtẹ nínú tí wọ́n kọ ká tí wọ́n kọ kalẹ̀ àmọ́ kókó láríjà bẹ̀ náà ni mm. pé Lai Muhammed ti sọ̀rọ̀ lórúkọ ìjọba àpapọ̀ pé ìjọba àpapọ̀ mọ̀ nǹkan nínú àti máa ṣàtìlẹ́yìn fún ìgbésùmọ̀mí àti ìwà eléyìí tí wọ́n fẹ̀sùn ẹ̀ kàn wọ́n o ìròyìn yẹn pé òkè òkè òkè náà òkè náà. all right ẹ jẹ́ ká lọ sípínlẹ̀ ti Anambra lórí ti ìbò èyí tó ti wáyé tó sì ti lọ tí wọ́n ti kéde ẹni tó olúborí ẹni ó wọlé ó ti wọlé ẹni tí ò wọlé wọ́n ti gbà fún ọlọ́run níbẹ̀ àmọ́ ẹnìkan nínú àwọn èèyàn tí wọ́n jọ díje du ipò náà ó sọ pé ẹ jọ ẹ jẹ lọ ìyà ní mú jẹ ní ọ hmm. ẹnìkan tó náà ti jẹ alága fún ẹgbẹ́ All progressive Grand Alliance tẹ́lẹ̀ rí abga Senator Victor Ume ní òpin ọ̀sẹ̀ tí ó kọjá náà ni ló sọ ọ́ wípé àwọn ń gbọ́ ìdúkokò kan àti ìhalẹ̀ tí ń bòde láti ẹnu ẹni tó fìdí rẹmi nínú àwọn tó díje sí ipò gómìnà ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ lọ́nà ní ìpínlẹ̀ Anambra All Progressives Congress candidate Senator Andy Uba látàrí ìkéde tó bóde láti ọ̀dọ̀ àjọ olómìnira tó ṣe kò kárí ètò ìdìbò náà ní ọjọ́ kẹfà oṣù kọkànlá tí a wà yìí wọ́n ní arákùnrin Senator Andy Uba lẹ́yìn tó jẹ́ pé ipò kẹta ní lórí mú nínú ètò ìdìbò ọ̀hún ló ń sọ ọ́ nínú pàdé àwọn kan tí wọ́n lẹ́nu ń bẹ̀ nú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Anambra ní ọ̀ka ni níbẹ̀ ló ti ń lérí lẹ́ka ti ń nàka sókè ti ń pé wàláì òun ọ̀ lọ sí ilé ẹjọ́ ni nítorí pé wọ́n ja òun lólè ní ìbò ilé tí wọ́n sọ pé Chukwuma Soludo pé ní ọ wọlé gẹ́gẹ́ bí gómìnà ó ní olè tí wọ́n jà yìí kó wọn ó tó gbé jìnnà òun ọgbà nǹkan padà ní ọwọ́ wọn o ilé ẹjọ́ sì lòun ó mú orílẹ̀ o níbẹ̀ ló ti sọ fún gbogbo àwọn èèyàn tí wọ́n nífẹ̀ẹ́ rẹ̀ nínú ẹgbẹ́ pé ẹ fọkàn balẹ̀ dídùn ní ọ̀sọ̀ọ̀sọ̀ fún wa nígbà tá a bá lọ sí ilé ẹjọ́ Uba ló ń ṣàlàyé wípé ńṣe ni òun ti múra tó ń fẹ́ lọ rèé fún ṣe fanfa pẹ̀lú àwọn táwọn fi ṣe aṣojú ẹgbẹ́ APC agent lákòókò táwọn ń ṣe ìpolongo ìdìbò pé àwọn kan fi owó táwọn fẹ́ fi polongo ìbò wọn lọ fi sararin din pé wọn ò lo owó yìí bó ṣe yẹ kí wọn ó lò ó ní rárá òun ti gbàgbé èyàn ìtọ́ba ti kọjá lọ ó ti kọjá lọ ṣùgbọ́n nígbà tí ẹni tí í ṣe olórí ẹgbẹ́ òṣèlú abga yìí tó ń tún máa sọ̀rọ̀ wípé àhá ìjẹ̀gbẹ́ ṣe é sú ẹlòmíì láti máa fànà o wọ́n lẹ́ni ó ṣe ipò kẹta nínú ipò ìdìbò tó kọjá lọ ẹni ó ṣe ipò kejì kọjá ń pata ìwọ́ tó wá mú ipò kẹta lọ́lọ́hún ń lọ ṣe ilé ẹjọ́ ẹ bá ní béèrè ṣé ọjàwé olúborí ní wọ́ọ̀dù rẹ̀ gangan ni ẹni tí ò rí nǹkan kan mú ní wọ́ọ̀dù rẹ̀ ṣé yóò gbé àjọ olómìnira tó ṣe ètò ìdìbò yóò gbé wọn lọ sí ilé ẹjọ́ ni àbí àwọn tó wà lẹ́ka ètò ààbò tí wọn ò jẹ́ kí eku fìrù nágbá ní ìpínlẹ̀ Anambra ó ní ìbò tí wọ́n dì ní ìjọba àbílẹ̀ mọ́kànlélógún ẹ̀ bá ní bèrè lọ́dọ̀ sẹ́nẹ́tọ̀ Andy Uba ǹjẹ́ ó jáwé olúborí níjọba àbílẹ̀ kan ṣoṣo nínú mọ́kànlélógún tó wà ní ìpínlẹ̀ Anambra èyí ṣe máa fẹ́ fira rẹ̀ ṣe lẹ́yà ẹjọ́ lọ sílé ẹjọ́ yóò bá wa ń bẹ̀ á jókòó dé níbẹ̀ ni. ńgbà tó tiẹ̀ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ń tọ́ bẹ̀rẹ̀ ìròyìn ó pé ẹni wọlé ti wọlé lánàmbra ẹ tí ò wọlé kò sí wọlé wa kò sẹ́ni tí wọlé nóbo ibi kálukú wọ̀ lọ́yàtọ̀ o ẹnìkan wọlé sórí àléfà ẹnìkan wọlé sí yàrá tiẹ̀ kò sẹ́ni tí wọlé èbò still on the matter Victor Novanquish no Victor Novanquish. Mm. Atọ Ezeye ti sọ̀rọ̀ l'Anambra ó ní Soludo kọ̀ wá ta ludo ní Anambra o iṣẹ́ gidi lọ́wọ́ á ṣe iṣẹ́ yá iṣẹ́ yá ọmọ Anambra iṣẹ́ yá orin tí ẹ gbọ́ níròyìn ìròyìn tẹ́ gbọ́ bí orin nu bá a bá padà dé láti ojú ọjà ajá àbálẹ̀ rèé o ìkànnì fresh one oh five point nine ilé Ìbàdàn làwà tá a ti ń jayé. ajá àbálẹ̀ ajá àbálẹ̀. Ajay Jai Krava University admission is in progress. Programs on offer include undergraduate, postgraduate, part-time, HND conversion, foundation and pre-degree programs in faculties of law, humanities, education, natural sciences, engineering, environmental studies, communication and media studies, basic medical sciences and agriculture. New programs include entrepreneurship, radiography and radiation sciences, agricultural economics, agricultural extension, animal science, crop science, peace studies and conflict resolution, surveying and geoinformatics mathematics, and medical laboratory science. Our tuition fees affordable and payable in three installments. Visit www.acu.edu.ng for online application, screening, and admission letter. Giving our state-of-the-art facilities, well-equipped libraries, decent learning environment, and distinguished lecturers. Apply now by logging on to www.acu.edu.ng or call 0814 592-0637. Ajay Carver University, raising godly intellectuals. fire for fire ní kẹ́ẹ̀fì ṣe. fire revival fire revival twenty twenty one tọdún yìí tún ti kù èyí ti ṣe ti ìjọ christ revival miracle church fire revival tọdún tó kọjá a ṣe ọ̀pọ̀lọpọ̀ yẹn ló ṣẹlẹ̀ fún gbogbo àwọn tó gbọ́ràn tọ́lọ́ àyè débẹ̀ revival alágbára tó lu wá paláṣẹ fún referent pf ọwá pé kó máa wáyé lọ́dọọdún tọdún yìí la pàkórí ẹ̀ ní supernatural turnaround bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹrìnlá oṣù kọkànlá títí di ọjọ́ kọkànlélógún oṣù kọkànlá ọdún twenty twenty one fourteen to twenty first november twenty supernatural turnaround agbára ìyípadà rere látòkè mọ́ nínú ayé onípojípo tó bá péjú síbẹ̀ kódà kọ́dún twenty twenty one yóò tó kọjá kó o tó rówó sayé kódà kó kọjá tó kọ́ ọ má gbé nǹkan rẹ ṣe ó yẹ káyọ̀ kí ọkú oríire ọmọ tuntun ni o iṣẹ́ tuntun ipò tuntun ìrìn ayọ̀ tuntun ti wọ́tọ́ mọ́ wáyédè fire revival tọdún yìí tí ó máa wáyé ní Christ revival miracle church number seven pf power crescent adéyẹmọlé out malete Ìbàdàn pàdé àwọn ẹni àmì Ọlọ́run tó gbókàn lọ́rọ̀ reverend Carl Menzoni láti Norway reverend Isaac ọmọlẹ́yìn apostle Paul Alenuga reverend Gbénga Kotila olórin ẹ̀mí níbẹ̀ láre tẹ́ríba atóríṣẹ́ olúwa lónìí bísí reverend pf and reference co e ọwá lólùgbàlejò fire revival twenty twenty one tọdún yìí ibẹ̀ ló ti tán mú. owó academy suite ilé ìtura ìgbàlódé ó dára ká sọ òwe èyí yàtọ̀ òtún pélé mọ́ àyíká tó rẹwà o academy suite yàrá tó tutù mímímí swimming pool tó gbala fẹ́ reception wa ó rẹwà ó mọ́ tó ti tó àti massa chambers wa ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́ ibẹ̀ ni màá lò ó. tá ń ṣayẹyẹ tá ń ṣàríyá ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́ tá ń ṣayẹyẹ ṣayẹyẹ tá bá ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà ẹyẹ máa tún ga. tá bá ń ṣayẹyẹ tá bá ń ṣàríyá. àyè ìgbọ́kọ̀ sí ń bẹ. tá bá ń ṣayẹyẹ tá bá ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. E ilé ìtura ìgbàlódé. àrùn olè ráyè wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìgbàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìgbàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé. ọ̀sán-sámi road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú Ìbàdàn o. ilé ìtura ìgbàlódé Academy Suite. Eh. Ilé ìtura ìgbàlódé. Fàyè gbà mí Olúwa. Ọlọ́run mímọ̀ tí ó ṣe. olúwa ọlọ́run fàyè gba Jósẹ́fù ó sì kúrò nípò ẹrú bọ́ sípò alákòóso ní Íjíbítì ààyè ló fi gba Ẹ́sítérì tó sì dayaba láàfin ńlá fún ọ láti wá rí ògo rẹ lò ìpàdé àdúrà fàyè gbà mí ni kó máa bọ̀ àṣẹ àtòkè wá fún ìránṣẹ́ ọlọ́run alààyè tó fàyè gbà Prophet Dr. Ládélé Elisha Olúṣọlá bàbá fàyè gbà mí tiléeṣẹ́ ìránṣẹ́ fàyè gbà mí interdenominational prayer ministry tó kalẹ̀ sí mile one ten ìyàgàn kudupẹ road odò ọ̀nà àpáta Ìbàdàn ọ̀jọ̀jọ̀ Tuesday nípàdé àdúrà fàyè gbà mí wáyé láago mẹ́sàn-án àárọ̀ sí méjìlá ọ̀sán ẹ̀ẹ́ ní fàyè gbà mí ìtọ̀sẹ̀ yìí gbogbo ẹni tó ń wojú olúwa fún ọlẹ̀ ayọ̀ àwọn olóyún àwọn oníbísí àtàwọn tó wojú olúwa fọkọ àtaya rere tó fi mọ́ gbogbo ẹni tó ń jàrọ̀pọ̀ àti bọ́ sípò gíga láyé ni ọlọ́run oníṣẹ́ ìyanu ti ṣe tán láti fààyè gbà òòyà má gbẹ̀yìn nípàdé àdúrà fààyè gbà mí ìtọ̀sẹ̀ yìí kọ́rọ̀ rẹ ó sì dayọ̀ lórúkọ jésù fún àlàyé àti ẹ̀bì àdúrà ẹ zero eight zero five six two six two zero two nine gbogbo ọlọ́kọ̀ èrò nípínlẹ̀ ọ̀yọ́ ẹ yá mi létí yín o. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ló ní sọ fún yín pé ìfọkànlẹ̀ gbogbo awakọ̀ èrò àtọkọ̀ yóò bẹ̀rẹ̀ lọ́jọ́ kẹtàdínlógún oṣù kọkànlá ọdún yìí micra bus itasi luxurious bus àtàwọn tírélà láwọn ibùdókọ̀ gbogbo ọ̀sẹ̀ méjì gbáko ni ó sì fi wáyé o ká lè mọyejú ọkọ̀ èrò àtàwọn awakọ̀ tí ń bẹ nípínlẹ̀ ọ̀yọ́ láti dènà ìwà ọ̀daràn gbogbo gómìnà ṣèyí mákindé ni ó ṣe ìfilọ́lẹ̀ ìfowókọ́lẹ̀ yìí o fọ́ọ̀mù ìfowókọ́lẹ̀ ti wà láwọn ibùdókọ̀ wa gbogbo láti gbà lọ́fẹ̀ẹ́ kẹ̀sì fíìlì ẹ̀kẹ́ dá padà lẹ́yẹ òsọ́ka ẹni tó bá kàn fi játa àti ọ̀sẹ̀ náírà owó ìtanràn ẹ tètè kàn sáwọn ibùdókọ̀ wa níwò road mọ́kọ́lá àpáta bẹ̀rẹ̀ ẹlẹ́yẹlé ọjọ́ kẹ̀ẹ́dá fọ́ọ̀mù yìí padà pẹ̀lú ẹ̀dà driver's license voter card tàbí national id card yín níbẹ̀ làwọn elétò ìfowópamọ́lẹ̀ ó ti yà fọ́tò yín bẹ́ẹ̀ sì tẹ̀ka sórí ẹ̀rọ ayélujára kí wọ́n tó fún yín níwèé pélébé secretariat tí wọ́n ti bá yín parí ìfowópamọ́lẹ̀ yín pátá ẹ má kọtí ọ̀gbọ́n ìsọ̀rọ̀ yìí ǹjẹ́ ìwọ ṣì wá admission sí yunifásítì bí? tàbí ǹjẹ́ kíkọ ìdánwò jáàbù lọ́dọọdún ti sú ọ? má bànújẹ́ rárá wá darapọ̀ mọ́ wa ní Precious Cornerstone University fún advanced level bíi IJMB àti JUPEB láti wọ two hundred level ní yunifásítì tó bá wù ọ́ èsì ìdánwò bíi WAEC NECO GC e tàbí NAPTEP e ló nílò láti fi darapọ̀ mọ́ wa ẹ̀yin two cities náà lè darapọ̀ mọ́ wa o kò nílò èsì ìdánwò jáàmù mọ́ rárá láti wọ yunifásítì tó bá wù ọ́ a ní hostel accommodation tó yọrantí ètò ẹ̀kọ́ wa kò lẹ́lẹ́gbẹ́ rárá a ní àṣẹ àwọn alákòóso fún ṣíṣe IJMB àti jupep program lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbaniwọlé lọ fún sáà tuntun fún ìwádìí tàbí registration ẹ kàn sí wa ní advanced level office wa tó wà ní precious cornerstone university ọláògùn street old ife road ìbàdàn yọ state fún ìwádìí lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè wá tàbí kẹ whatsapp wa sórí àwọn nọ́mbàs wọ̀nyí zero eight zero two eight four nine zero nine four one tàbí zero eight one four zero four five one zero seven four pcu advanced studies ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà. thank you ti máa gbọ́ pé ó ń bọ̀ nìbàdàn ó ti wá dé báyìí fún tolórí tẹlẹ́mù tó fẹ́ máa wọ quality wears pẹ̀lú owó tí ò fani lápòyà a ó sì lè tajà aṣọ ìgbàlódé torúkọ rẹ̀ ń jẹ́ typhoon fashion hub fún gbogbo bọ̀bọ̀ bèbí tó já sí àti gbogbo ẹni tó mọ bó ṣe ń lọ nínú ìgboro lọ́jọ́ ajé monday ọjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù kọkànlá ọdún yìí monday fifteenth november twenty twenty one ẹ̀túyáyá túyàyà kájọ sílé ìtajà aṣọ ìgbàlódé typhoon fashion hub kí àìsí bẹ̀rẹ̀ sí ní múra àwọn aṣọ tó péye lówó tí ò ga lára ẹ̀jẹ̀ kájọ pàdé ní monday Monday fifteenth November twenty twenty one ní Typhoon Fashion Hubs tó wà ní unit H thirty six opposite film house cinemas Heritage Mall Dùgbẹ̀ Ìbàdàn níbi tí a ti jọ máa kí Typhoon Fashion Hub káàbọ̀ síbàdàn for online marketing Facebook and Instagram address Typhoon Fashion Hub fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé oh nine oh seven two seven four six nine four two Typhoon Fashion Hub store home for quality wears sádìkù ó yá gbé bọ́dì Katem Telecom sí yá mo fẹ́ ra fóònù. ṣé pẹ̀lú sẹ́ńgì ti ń bẹ lọ́wọ́ rẹ̀ o. a ò tí gbọ́ nípa ìdá ọgbọ̀n thirty percent tó fi gba fóònù. yéè mo fọwọ́ fà balẹ̀ bánu. má wulẹ̀ fi bánu àpò ni ó ti bọ̀ kó o mú fifty thousand fi gba fóònù fifty thousand naira twenty thousand ló fi gba fóònù seventy thousand. a èyí ga o. Katem Telecom. Telecoms nìyálàyà bàbá bàbá ojúlówó tó ta fóònù bíi Samsung Infinix Tecno àǹfààní Black Friday thirty percent yìí ojoojúmọ́ nínú oṣù november ni ó máa wáyé o sọdíẹdíẹ àti málòkù wá kó gba tuntun náà dúró ní katem telecoms fóònù kan ẹ̀bùn kan ní pẹ̀lú ìlànà àti àdéhùn ẹ kàn sí katem telecoms tó wà ní suite three and four goldenlight plaza mọ́kọ́lá àti ní nọ́mbà twenty seven ku elizabeth road opposite toyin group medical lẹ́gbẹ̀ẹ́ onígbàlẹ̀ ní mọ́kọ́lá ẹ pè wá sórí zero seven zero one seven one seven one seven two four zero seven zero seventy seventy seventy twenty four ìfà tó pọ̀ rẹ́kẹrẹ̀kẹ́ bíi fíìmù tiwa yìí ẹ ní wò tán. bàbá tẹ̀lẹ́ni tó mọ̀nà wọ̀kúwọ́kú nìrìnàjò ayé ẹni rọ̀ ní lọ́rùn. I have a dream edu consult ẹ̀kọ́ advanced level cambridge jupeb àti ijmb tó fi mọ́ naptep ó ti wá rọrùn gbà torí pé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ lọ́mọ fi ń wọlé sí two hundred level ní yunifásitì ẹ̀yà máa fọ̀rọ̀ játa àmọ́ ẹ kàn sí edu consult báyìí ní communication house fast fast junction ní gbagi old ife road ìbàdàn tó fi mọ́ Ashi annex tó wà ní loarm court aṣí bódìjà junction báṣọ̀run ìbàdàn àbí kíni ká ti gbọ́ kọ́mọ gba two eighty two ninety nínú jambu ká ti wá wọlé ẹ̀kọ́ gíga ó sì dógún ọ̀nà àbáyọ rèé o wá gba fọ́ọ̀mù Cambridge IGMB tàbí JUPEB tó fi mọ́ NAPTEP and be prepared for the examinations between seven and ten months at EduConsult. EduConsult also provides opportunity for candidates on ICT program for examinations like TOEFL, SAT, O-Level, GCE, UTME, Post-UTME and others. Àyè lẹ́gbẹ̀ẹ́ náà sì wà pẹ̀lú fún àlàyé ẹ pè zero eight one three five four three zero three Edu Consult together we soar with pride. Oyalelenu ṣoṣo tí CAC mountain top ọlọ́run àwọn bàbá wa yóò rìnrìn agbára o ìrànlọ́wọ́ àwọn akọni lágorí ti twenty twenty one. ó yá gbogbo aládùúwà ọlọ́run àwọn bàbá wa fẹ́ dìde fún ìrànlọ́wọ́ gbogbo wa nínú pàdé àdúrà májẹ̀mú ọlọ́dọọdún yẹn ni o. God of our fathers látọjọ́ Monday twenty second the Friday twenty sixth November help for the hero làkórí God of our fathers Jésù rẹ̀ lọ́wọ́ aláìléèyàn fẹ́ lo àwọn ìránṣẹ́ Prophet Mark Akínbíyì Pastor Akínpẹ̀lú Reverend Wálé Adéoyè Prophet Wùmí Jésù Yínká Prophet C. Ọláyà Prophet Isaiah Ọ̀làdé ọmọ wòlíì Bishop and Prophetess Lucas àwọn olórí ẹ̀mí ìlà ìjà kíntúndé ọlọ́run sọ bẹ́ẹ̀ Kẹ́mi Ríóbò Yẹmi David Bọ́sẹ̀ Super Esther Palẹ̀mọ́ Táíwò Ògúnbíyì Ọ̀pẹ́yẹmí Madu Máyọ̀wá wali. Dámilọ́lá Daniel. Tolú ibi tó yẹ. Olùgbàlejò ni wòlíì olúfẹ́rí òní. Prayer city. Ti CAC maintain tọ̀blẹ̀ lẹ́nu sọ́nsọ́ láti máa pàdé o. Ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ máa wà fún gbogbo èèyàn káìsàn má ṣe wá kó má ṣe yẹn fún wa wò àmẹ́dá ò lè wà láìláì ṣe déédéé kan lágọ̀ọ́ ara ìdí nìyí tí iléeṣẹ́ health consult global consult tó jalagbàtà fáwọn iléeṣẹ́ tó ń fèsò igi egbò igi àtẹwébẹ̀ pò oògùn nílẹ̀ yìí àti lókè òkun tó sì gbàṣẹ́ gbòǹtẹ̀ ìjọba fi ń pè wá láti wá fáyẹ̀wò ìmọ̀ràn àti ìtọ́ni níbi táwọn òdìní akọ́ṣẹ́mọṣẹ́ ò ti mọ mọ̀rúfẹ́ ìlera tí ń bóni kálukú fínra àtògùn tá a lè lò kojú ẹ̀ ọgbà bẹ́ẹ̀ nílé iṣẹ́ health consult oríṣiríṣi oògùn tó ti ní gbogbo èròjà tára nílò wà fún títà láti má gba ìsànwọlé dènà àìsàn àjùkámọ̀ wá wòsàn kiri lọ. ilẹ̀kùn lè ṣe wa wà ní ṣíṣí sílẹ̀. lọ́jọ́ mọ́ndé títí di sátidé látago mẹ́jọ àárọ̀ dago mẹ́fà àrọ̀lẹ̀. ọ̀pọ̀ àǹfààní ló wà nílé iṣẹ́ health concern. kàṣíwá lálùkò shopping complex lẹ́gbẹ̀lẹ́po mrs nítòsí bishop phillips academy ìwòrò ìbàdàn àti ní stanbic bank building niger west area challenge ìbàdàn zero nine zero five thousand forty eight sixteen zero nine zero five thousand forty eight sixteen health concern global consult ilé ìlera rẹ ṣe pàtàkì. àkókò ìgbẹ́dìde rẹ dé. àsìkò ti tó síwájú ara fún mi ẹ wá kájọ àdúrà lọ́dọ̀ olúwa níbi àrẹ́gbẹ́ yamuyamu ṣòro alágbára monday mẹ́rin CAC àgbàlá ìtura mọ́níyà ń bàdàn òru ìgbẹ́dìde ńlá kò rí òru dẹ̀dẹ̀ ní bọ́ọ̀lù àti sílẹ̀ ìtúsílẹ̀ nínú túbú ọ̀tá tààtà kò jó olúùlú kò yọ ọwọ́ lò nílò àdúrà ọmọ ah, fọ̀rọ̀ ara rẹ̀ ṣeré bẹ̀rẹ̀ ní monday september twenty àti monday october eleven tọ́gbọ́n fi mọ́ monday november tí ó ti parí ní Monday December twenty twenty twenty one aago méjìlá òru ságo mẹ́rin ìdájí ni ó máa wáyé lára àwọn ìránṣẹ́ tọ́lúwa máa lò Prophet Fẹ́mi Òní Prophet Samuel Ọdúnladé Pastor Olúníyì Akínpẹ̀lú DCC e chairman bàbá wa wòlíì Samuel Káyọ̀dé Abẹ́ra náà máa wà ń kalẹ̀ church choir àti gọ́gọ́dá voices ni ó máa kọrin ẹ̀mí nínú ìjọ CAC àgbàlá ìtura nítòsí apámọ́ ìbàdàn ni ó sì ti máa wáyé fún ohunkóhun zero eight one sixty seven nineteen seventy one thirty five. gbogbo òbí o ọ̀rọ̀ aràn lára ọmọdé lágbára o aràn lè wà lára ọmọdé fún ìgbà pípẹ́ láì fi àmì kankan hàn. bẹ́ẹ̀ni àkóbá ńláńlá nísìnyí máa ṣe fún ìlera ẹ̀kọ́ àti ìgbáyégbádùn ọmọdé. ni ọmọ ẹni ṣe gbọ́dọ̀ lo oògùn aràn la ṣe tún gbọ́dọ̀ dènà ìtànkálẹ̀ rẹ̀. ìdí rèé o tí ìjọba omi tuntun nípínlẹ̀ Ọ̀yọ́ fi ṣètò àkànṣe ọjọ́ táwọn ọmọ wa ó lo oògùn aràn. àwọn ọmọ ọdún márùn-ún sí mẹ́rìnlá ló sì kàn àwọn olùkọ́ àti àwọn akọ́ṣẹ́mọṣẹ́ elétò ìlera ni wọ́n lo oògùn aràn náà fún wọn ọ̀fẹ́ sì ni. látọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìndínlógún sí ọjọ́ ẹtì jímọ̀ ọjọ́ kọkàndínlógún oṣù kọkànlá káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ yìí. kí gbogbo àwọn ọmọdé tí kò sí nílé ìwé ó lọ rè gba tiwọn nílé ìwé tàbí ibùdó ètò ìlera tó bá súnmọ́ wọn. kóbì kọ̀ọ̀kan ó rí wípé ọmọ jẹun dáadáa kí wọ́n tó rí iléèwé láwọn ọjọ́ náà. ṣe ojúṣe rẹ o ìkéde yìí wá láti iléeṣẹ́ ìjọba àpapọ̀ fẹ́tò ìlera láti pàṣẹ ìjọba àpínlẹ̀ ọ̀yọ́ pẹ̀lú àtìlẹ́yìn evidence action. ajá balẹ̀. àrọ́pá ẹ́ pápápá kò ṣeé dúró wò ó làágàn ò ṣe wàrà ro ajá balẹ̀ rèé o lórí ìkànnì tó ń kilẹ̀ falafala Fresh FM gangan rèé one oh five point nine lọ́jọ́ pọ̀n náà wá lórí agbágbé ẹ lọ tààrà sójú ìwé keje ìwé ìròyìn punch o no time to check time Sàràkí sọ̀rọ̀ lágbo òṣèlú ó ní ní tòun tòun o àti ilé o òun faramọ́ ìlànà gbangba làṣáta láti dìbò abẹ́nú nínú àwọn ẹgbẹ́ òṣèlú tí ń bẹ lórílẹ̀‐èdè yìí ẹni tó ti fìgbà kan jẹ́ ààrẹ ilé-ìgbìmọ̀ asòfin àgbà nàìjíríà dókítà bukola saraki ti ṣàpèjúwe ìlànà mímọ́ dìbò ní sítáì gbangba làṣáta nínú àwọn ẹgbẹ́ òṣèlú primary elections lórílẹ̀‐èdè yìí gẹ́gẹ́ bí ètò òun fara mọ́ ó ní yóò tún jẹ́ kí ohun gbogbo kọ́ lọ bí a ṣe ń fẹ́ nílànà ètò òṣèlú wa ní nàìjíríà ni ó ní ire lọ́ba dé ó ní àmọ́ o káwọn olóṣèlú àsìkò yìí kí wọ́n máa lo eh, ìlànà ọ̀hún láti máa fi tako ìlànà ètò òṣèlú gan ètò ìdìbò tó yẹ ká máa lò tuntun tí ààrẹ ò tí ì buwọ́lù new electoral law kí wọ́n má jẹ́ kí ó dira wọn lọ́wọ́ kó dira wọn lọ́wọ́ o Sàràkí sọ̀rọ̀ Sàràkí ọ̀rọ̀ lọ sọ láwùkọ tí wọ́n ń ṣèrántí bàbá rẹ̀ bàbá Olúṣọlá Sàràkí tí wọ́n ti re ìwàlẹ̀ àṣà òun náà làwọn ìkànnì ló péjọ síbẹ̀ láti sọ̀rọ̀ lẹ́yìn akọni tó ti relé ogbó àmọ́ bí ọ̀rọ̀ láti sọ̀rọ̀ ọ̀rọ̀ onílé ńgbà ọ̀rọ̀ kan Sàràkí láti sọ̀rọ̀ ńbẹ̀ Bùkọ́lá ní ẹ wo ìlànà ètò òdìbò tuntun eléyìí tí ààrẹ yẹ kó ti buwọ́ lù ẹ jẹ́ kí ẹnu gbogbo ọmọ kun ààrẹ láti tètè ṣe bẹ́ẹ̀ báyìí kó lè múre wọlé fún tẹrú tọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Mhm. nínú ìròyìn míì Serap ti kọ episteli sí àjọ ìṣọ̀kan àgbáyé the United Nations wípé kí wọ́n bá wọn jọ tẹsẹ̀ ìwádìí bọ̀ yíyabo ilé onídàájọ́ àgbà kan ní ilé ẹjọ́ tó ga jù nílẹ̀ yìí onídàájọ́ Dilí tí wọ́n yabolé ẹ̀fẹ́ di ẹrù ọ̀ràn rù kó tó di pé àṣírí tún po sínú ayé àjọ eléyìí ti máa wá ìdúródédé ètò ọrọ̀ ajé àti ìjíhìnṣẹ́ ìríjú ẹni ní orílẹ̀-èdè Nàìjíríà àjọ tí èé ṣàjọ ìjọba ń SERAP ni wọ́n ti kọ epistelli kan tó gùn gbọ̀nàgbọ̀nà sí àjọ ìṣọ̀kan àgbáyé the United Nations pàápàá lábẹ́ ẹ kọ̀dí alárẹ̀mú tí wọ́n fi ta kókó igun bíi àwáwá yìí ọ̀gbẹ́ni Diego Garcia Cyan tí ó mójútó apá àbí fún àjọ ìṣọ̀kan àgbáyé ntí serap kọlẹ́pì stélì sí ni pé kó tètè lo àjọ ìṣọ̀kan àgbáyé láti fúngun mọ́ ààrẹ buhari pé kí ààrẹ buhari kí wọ́n tẹsẹ̀ bọ ìwádìí tó lágbàá lórí yíyabò tí wọ́n yabo ilé onídàájọ́ Mary Odili ti ilé ẹjọ́ gíga Supreme Court lórílẹ̀‐èdè yìí tí wọ́n fẹ́ fi ẹ̀rẹ̀ burúkú yíjò ní sẹ́ràpù ní bí wọ́n bá tiẹ̀ wá bá a lé tiẹ̀ kà mọ́ lé tá a mọ̀ tí wọ́n lè fi ẹni mm-hmm. rọ̀ àti ẹ̀dúpẹ́ ẹ̀mí àmọ́ síbẹ̀ náà kí àjọ ìṣọ̀kan àgbáyé ó sọ fún ààrẹ Buhari pé bí wọn ó bá wá bẹ̀rẹ̀ ìwádìí wọn ìlànà mímọ́ wá ọ̀nà tí wọ́n gbà tẹ̀ ẹ̀tọ́ ọmọnìyàn mọ́lẹ̀ rádaràda ní kí wọ́n gbé ìwádìí ń gbà ó bí bẹ́ẹ̀ kọ́ over the bar ni gbogbo ohun tí ó kù ọjà sí o ìròyìn yẹn pé okay now okay now okay mẹ́ta lójú ìwé keje punch. ọ̀yà láti ìpínlẹ̀ Ògùn wọ́n ta pápápá wá sí ìpínlẹ̀ ti Ọ̀yọ́ ojú ìwé kan náà ni wọ́n kọ sí nínú ti Nigerian Tribune lórí àwọn afìjàgbalẹ̀ ní ìpínlẹ̀ Ògùn wọ́n ti ké sí gómìnà Dàpọ̀ Abíọ́dún wípé kí gómìnà ọmọ sùn o kí gómìnà wa tẹ́wọ́ gbà wọ́n lọ́wọ́ àwọn ẹni ibi ti pamọ́ rìléwẹ̀ tí wọn ò jẹ́ káwọn rí ẹ̀dọ̀ lérí òróǹro ní agbègbè makun ẹni tí í ṣe kábíyèsí ewúsì ti makun ní ṣàgámù ọba timothy akinsanya ló ti sọ fún gómìnà dàpọ̀ abíọ́dún ti ìpínlẹ̀ ògùn pé kó tètè dìde o kọ́mọ̀ sì fi àkókò ṣòfò ni nítorí pé àwọn afìjàgbalẹ̀ wọn ò jẹ́ kí àwọn ó sinmi ní agbègbè makun kábíyèsí yìí ló ń sọ̀rọ̀ nígbà tí àwọn oníròyìn tí wọ́n lọ rèé bá aláàfin ní ọjọ́ ẹtì tó kọjá lọ tó sọ pé àwọn tóun jẹ ọba lé lórí wọn ò gbádùn mọ́ o nítorí àwọn kànáńkórí àfijàgbálẹ̀ wọ́n ti yabo agbègbè àwọn ó ṣe àlàyé o wípé látìgbà táwọn ti ń kígbe pé ẹ wá o ẹ wá o ìjọba ò tiẹ̀ ṣe bí táwọn gbọ́ nǹkan kan ṣùgbọ́n o tọrọ ìbáwá yìí dàndé tán kíjọba ọmọdé ẹnikẹ́ni lẹ́bi o wọ́n ní ilé ìgbìmọ̀ asòfin ti ìpínlẹ̀ Ògùn àwọn ọ̀gbọ́ kí wọ́n gbé ìgbésẹ̀ kankan lórí rẹ̀ bíi tí ìkọ́ mọ̀ ohun gbogbo àwọn èèyàn tí ń gbé ní abúlé ní makùn lọ́hùn-ún ni wọ́n ti ṣe yankanyankan ó ní àdá àti àwọn nǹkan ìjà mọ́kànjẹ́ ni wọ́n máa kó wá bá àwọn èèyàn ní jẹ́jẹ́ jẹ́jẹ́ lórí ilẹ̀ wọn àmọ́ ó sọ wípé n ò lè wá kúkì jo ilé bàbá rẹ̀ o kábíyèsí yìí ló sọ̀rọ̀ síwájú tó ní ó ti wá dójú ẹ̀ báyìí òun gan ló ń ó síwájú láti gba àwọn èèyàn àwọn sílẹ̀ tó bá ṣe pé káwọn tiẹ̀ lọ́ọ̀rẹ́ ṣe ìwọ́de oníwọ́ọ́rọ́wọ́ lọ́ọ̀rẹ́ bá ìjọba láti fa ìjọba létí fún gbèdéke ọdún ọjọ́ méje ni ó lẹ́yìn ọjọ́ méje ní táwọn bàbá wa bá wà á lò àwọn ó pè é sí ọ̀rọ̀ náà láti lè yanjú ẹ̀ wípé ẹnìkan ò lè wá mọ́ wá fi kọ́mọ dúnkokò mọ aráàlú lórí nǹkan tí kìí ṣe tiwọn bákan náà ní ìpínlẹ̀ ti ọ̀yọ́ ní àhẹ́ mo rí ìròyìn kan tó na tà sánsán ìgbérasọ tó dé bá ìpawó wọlé ní ìpínlẹ̀ ọ̀yọ́ gómìnà ṣèyí mákindé ó ti ṣàlàyé o wípé jíjára mọ́sẹ́ iná ló ṣe okùnfà rẹ̀ gómìnà Ṣèyí Mákindé ń ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti ṣe àlàyé o pé ipò keje tí ìpínlẹ̀ Ọ̀yọ́ wà nínú àwọn ìpínlẹ̀ tí ń bẹ lórílẹ̀‐èdè yìí lára àwọn tí wọ́n jára mọ́sẹ́ tí wọ́n sì pa owó wọlé jùlọ ó ní ó ti fi hàn wípé ìjára mọ́sẹ́ àwọn àti àìfi iṣẹ́ játa iná ló bí tó kí ó ṣeé ṣe kódà gómìnà tó sọ wípé bí ìgbérasọ owó táwọn ń pa wọlé yìí bó ṣe gbẹnu sókè dáadáa báyìí ó lọ́wọ́ táwọn náà sí ìṣàkóso ìjọba ni láti oṣù karùn-ún ọdún 2019 ó ní nígbà tó jẹ́ pé àwọn ti múra láti ṣe ìjọba kì í ṣe pé àwọn kàn sọ pé kíjọba bọ́ sọ́wọ́ àwọn káwọn wá débẹ̀ kí wọ́n wá dojú mọ́ àwọn lọ́wọ́ o àtẹ̀jáde èyí tí akọ̀wé ìròyìn sí gómìnà Táíwò Àdìsá tó fè síta ló ṣe àlàyé wípé ẹ má jẹ́ ó dàbí àrà lójú ẹ̀yìn ó ní torí pé ìtẹ̀yàn bá ti múra sílẹ̀ láti ṣe ó ní bó o lè ṣe fẹ́ kí orí o àti pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti sọ wípé òun ó jẹ́ kí eh, eh, ọrọ̀ ajé kó gbéra sọ ní ìpínlẹ̀ ti ọ̀yọ́ yìí ni àti pé àwọn èèyàn tó bá fẹ́ dókòwò pé ara yọ rọ̀ wọ́n dáadáa ní ìpínlẹ̀ ọ̀yọ́ torí pé àwọn ìgbésẹ̀ tí gómìnà ṣèyí mákindé tó ti gbé ó jẹ́ kí arọ́ dẹ àwọn tó bá fẹ́ dókòwò báyìí ìlọ́fà tí gbogbo nǹkan tó fi ń lọ sókè dáadáa báyìí nínú àtẹ̀jáde òun ni ló ṣe àlàyé pé ìṣàkóso gómìnà Ṣèyí Mákindé ní àwọn òní káàárẹ̀ ọ̀ láti rí dájú pé àwọn fẹ́ ojú ètò ọrọ̀ ajé ìpínlẹ̀ Ọ̀yọ́ dáadáa débi pé àrọ́ dẹ̀tò nílé tẹlẹ̀mù ni ní ìpínlẹ̀ ta wà yìí. still on agbo òṣèlú Wike tún wí nǹkan lágbo òṣèlú o ó ní gbogbo àwọn èèyàn tí wọ́n dìmọ̀ pọ̀ láti bà tòun jẹ́ lágbo òṣèlú nínú PDP ó ní ojú wọn lòun ojú òun lòun wá fi ń wèrè ẹ̀ṣẹ̀ àwọn èèyàn búburú báyìí o <laughs> torí pé ọwọ́ tọ́gẹ̀dẹ̀ wọ́n gbé wọ́n ti fi lura wọn gómìnà ìpínlẹ̀ Rivers Iyesan Wike ti sọ̀rọ̀ sókè ó ní ẹ wo ìmọ̀ tún ìmọ̀ jọ ìmọ̀ ìṣinṣin tí èjọ́ wájú òṣùṣù ọ̀wọ̀ lọ́rọ̀ àwọn ọ̀tá òun lágbo òṣèlú pàápàá nú ẹgbẹ́ òun PDP ó ní bí wọ́n ṣe ń ṣèpàdé ìpàdé àjẹ́ ni wọ́n ń ṣe tòòru láti rí i pé wọ́n ṣàrùn nírùnkúrùn ní agbo òṣèlú nínú PDP náà ni ó ní ẹ wá wò wọ́n báyìí o ojú òun lòun fi ń wo èrè ẹ̀ṣẹ̀ àwọn èèyàn búburú ó ní ìmọ̀ tú ìmọ̀ jọ lọ́rọ̀ wọn ìmọ̀ afẹ́fẹ́ ìjọ dalẹ̀ nínú bọ́ọ̀lù òun náà ní ọ̀rọ̀ yìí ó ní ẹ wò ó ṣé kí n mọ́tàn yín fúnra wọn ni wọ́n ń fúnra wọn ní nǹkan jẹ lágbo òṣèlú èmi wà á jókòó mo wà á rẹ́rìn wọn ní ìsìn àtìpàdé kọ̀rọ̀kọ́ndú àtìpàdé ìta gbangba tí wọ́n torí mi dá náà tẹ̀ kalẹ̀ mọ̀ ń jẹ́rí wọn ni o ẹnu ẹnu lẹ́sẹ̀ fi pè kó ojú ọ̀nà lọ́rọ̀ èmi àti wọn ìròyìn yẹn níbi ètò ayẹyẹ ìdúpẹ́ pàtàkì Thanksgiving service kan eléyìí tó wáyé ní ìpínlẹ̀ Rivers tí wọ́n sì pe Wike síbẹ̀ tí Wike wá dúpẹ́ lọ́wọ́ Olúwa ló ti ju àwọn gbólóhùn ìgbóná gbòòrùn ló jù sílẹ̀ tabalé taboko lọ̀rọ̀ ọ̀hún lágbo òṣèlú ojú ìwé ìkẹta ìwé ìròyìn Punch fún tòní nípínlẹ̀ Anambra ń tiẹ̀ Soludo òun náà ni ó ti wọlé bíi gómìnà ìyẹn kì í ṣèròyìn tuntun mọ́ tuntun bẹ̀ ni pé ẹnìkan lágbo òṣèlú ti sọ̀rọ̀ pé Soludo múra iṣẹ́ wá ni o sòlúdò kò wá ta lúdò ní ìpínlẹ̀ Anambra iṣẹ́ gidi lọ́wọ́ ṣe Arthur Eze gbajúgbajà olókoòwò nípa ọyẹ̀ eh, èyàn epo ní àgbáyé ọmọbakùnrin Arthur Eze ti sọ pé òun lẹ́mìí ìgbàgbọ́ tó kì pọ́n bí ọbẹ̀ àpọ̀n nínú gómìnà tuntun tí ìlú ṣẹ̀ṣẹ̀ dìbò yàn ní ìpínlẹ̀ Anambra Charles Soludo ó ní ẹni tó ti di gómìnà báyìí ire ló mú dé ire ló bá dé àti kó lọ sí òní gbogbo ara ní ìpínlẹ̀ Anambra gbogbo ẹ̀ ní ọ̀padà mo sì rí i pé eléyìí wá ṣiṣẹ́ ni ẹ̀wẹ́nu lẹ̀ ẹ̀wẹ́nu ọkọ rẹ̀ iṣẹ́ gidi ló wá ṣe wá ta tẹ́tẹ́ ó yé wa o ẹ múra iṣẹ́ sòlúdò fẹ́ ṣiṣẹ́ lánàmbra ire ló gbédé ìròyìn yẹn jù bẹ́ẹ̀ mọ́yà rọra kà díẹ̀ mo kú olórí ẹ̀. ajá balẹ̀ ajá balẹ̀. kò máa sọ ṣe fẹ́mi ọmọlá o. ó máa sùn tọ́lọ́run mi kó lè ṣe lásìkò rẹ̀ kan wà tí kì í bá tì tó ń ṣiṣẹ́ àmì àtagbára nínú ìjọ world healing evangelical church prophetic and revival ministries soludo layout alexandra odualaro amak nursery primary school àpáta ìbàdàn agbára ọlọ́run kì í bá tì ni ó tún máa rìn kọjá lára ọ̀tọ̀ nínú ìpàdé wákàtí méjìlá pẹ̀lú olúwa olóṣù mẹ́ta mẹ́ta ní gbogbo ọjọ́ kejìdínlógún oṣù kẹta síra wọn eighteenth of every three three months aago márùn-ún ìdájí sí márùn-ún ìrọ̀lẹ́ ni plan to attend this edition your miracle is certain with christ ọ̀pọ̀ àwọn ìránṣẹ́ ọlọ́run yóò máa da ìpèpọ̀ pẹ̀lú ẹ̀mí mímọ́ fún ìtúsílẹ̀ rẹ. Paul Pastor P.O. Fajemisi is going to be our chief host. Join thousands of people this quarter at World Healing Evangelical Church, Soludo Layout, Alexandra, Odualaro, Amak Nostra Primary School, Àpáta Ìbàdàn. Tèmi tiẹ̀ kò ní ṣòro ṣe lórúkọ Jésù. Àmín. The Bible says, men ought always to pray and not faint bẹ́ẹ̀ni ìdí nìyí tí Methodist Church Nigeria fi ń pè ọ́ síbi ìpàdé àpapọ̀ ẹgbẹ́ ìdàpọ̀ ọkùnrin nílẹ̀ Nàìjíríà ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n rú ẹ̀ twenty fifth National Men's Fellowship Conference tag men arise watch and pray ẹ̀yin ọkùnrin ẹ dìde ẹ máa ṣọ́nà ẹ sì máa gbàdúrà èyí tí ó mọ wáyé láti ọjọ́ thursday ọjọ́ kejìdínlógún títí di ọjọ́ monday ọjọ́ kejìlélógún eighteen to twenty second november twenty twenty one venue methodist cathedral agbeni ibadan host methodist archdiocese of ibadan come and receive fresh infilling of the spirit of grace and supplication announcer Most Reverend Olumuyiwa Odejai, Archbishop, Archdiocese of Ibadan, and Sir Dr. Kende Oladeji, President, Men's Fellowship, Archdiocese of Ibadan. Jesus is Lord. ṣòwò ti gbọ́ nípa black friday tó ń lọ lọ́wọ́ nílé iṣẹ́ top success. ó yàgbà kóòdì rẹ̀ ọjọ́ kọkànlá oṣù kọkànlá aṣọ́jọ́ kejìlá oṣù kejìlá ló fi mọ ojúlówó ọjà lẹ́dínwó tó lè rí níbi kankan. pàápàá jùlọ láwọn àṣàyàn ọjọ́ ẹtì friday bẹ́ẹ̀ làwọn àṣàyàn ọjà tó wà tó mara pẹ̀lú ìdá àdọ́ta fifty percent tí n tó rọ́ọ̀sì di ti ẹlẹ́sẹ̀kẹsẹ̀ láì lásàkún owó mọ́. gbogbo àǹfààní yìí wà yípo ọgbẹ́jọ́ tí black friday ó fi wáyé nílé iṣẹ́ top success. sọfẹ́ra fóònù ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó jẹ́ ojúlówó lẹ́dínwó jùlọ lóríṣiríṣi níbọ̀ bọ́rọ̀ bá ṣe ń fẹ́. àtàwọn èlò ilé tí ń lona lọ́lọ́kun ọ̀jọ̀ kan tó fi mọ́ laptop àtàwọn èròjà fóònù tó jẹ́ fọ́lọ́kọ́ọ̀mù ọgbà tó bá sì sí ìrajà lọ́tùmọ̀ tẹ́ ó gbà wọ́n ẹ̀bù kàbìtì kàbìtì. ó yá ní iléeṣẹ́ top sources tá a ṣe sí sí car care building asunlẹ̀ òpópónà kun elizabeth makola ìbàdàn olùléeṣẹ́ wọn ló wà ní woro roundabout ìbàdàn wọ́n tún wà lẹ́gbẹ̀ẹ́ eco bank challenge ìbàdàn àtìlẹ́gbẹ̀ẹ́ first bank adjacent cocoa house dùgbẹ̀ ìbàdàn tó fi mọ́nú grace lábẹ́ bíríìjì makola ìbàdàn zero eight zero seven four eight eight eight eight eight eight. Christ Apostolic Church Babalọla International Memorial Miracle Camp Ìkejì Alákejì ìpínlẹ̀ Ọ̀ṣun kò sí gbèǹdéke mọ́ tọdún èyí alẹ́ àtúkà sí àrà. Ìkejì Alákejì ló fi ṣe ibùdó agbára. Ọjọ́ kẹtàdínlógún sọ́jọ́ kọkàndínlógún lọ́ọ̀lọ́run nineteen thirty yóò fi máa fàánú tún gbogbo ènìyàn sílẹ̀ lọ́wọ́ ogun gbèǹdéke. Prọfẹ̀tẹ̀sì Káyà Olúbóyè Ọ̀nàdèjì CAC General Evangelist Worldwide Prọfẹ̀sà Olúwalọ́ Adámimọ́go Camp Coordinator Pastor Friday Adansi Assistant Camp Coordinator pọ̀ àwọn ọlọ́run yóò máa lò lẹ́ẹ̀kan rẹ̀ nílẹ̀kùn amos elijah ọlọ́run kò sọ bẹ́ẹ̀ dr bisi aláwìyí àdùkò pẹ̀lú olúwa lórí bisi wọ́n máa kọrin ní csc e. babalọla international memorial miracle camp ìkẹjì arákẹjì ìpínlẹ̀ ọ̀ṣun òwúrọ̀ ọ̀sẹ̀ àti àṣálẹ́ làdúrà tó gbóná jẹjẹjẹ yóò fi máa rọ̀ sọ̀kalẹ̀ bí òwúrọ̀ òjò power house máa wà ní sísí àti ọ̀dọ̀ omi àpọ́sù ayọ̀ babalọla náà pẹ̀lú àlàkalẹ̀ òfin covid nineteen ní o pásọ ẹ̀sùn ọ̀làdẹ́lẹ̀ ààrẹ csc e lágbàáyé àdúrà ẹni bálayà kó wá wọ̀ ọ́ dòrú f friday nineteen mọ́júmọ́ sátidé hmm. ìpàdé dèlú ìkejì arákejì ní seventeen eighteen nineteen november. mo mọ owó tó lè ṣe. ojoojúmọ́ la dé ń pọ́n baálé promo ọ̀dọ́ọdún nífi woman city hàn di aṣíwájú christmas stroke new year promo tọdún yìí ó tún ti bẹ̀rẹ̀ ó ti di chief tenant nílé onílé nígbà tí iṣẹ́ ìgúnpọ̀ ní kọ́lé bó o bá lè jàǹfààní promo yìí o ṣoríire nìyẹn woman city bíi banana island lẹ́kọ̀ọ́ ti ayégun ọ̀lẹ́yọ̀ four hundred and eighty thousand naira péré woman solar city láyégun olómi àti diamond city wọn ní mania mbàdàn three hundred and fifty thousand woman sun city Ajib bọ́dẹ two point three million kódà ilẹ̀ wọn l'Àbújá àti lọ́rí ó ń promo náà bẹ́ẹ̀ bá ti wá rà lára àwọn ilẹ̀ wọ̀nyí ilé máa fi àwọn ẹ̀bùn bíi plasma tv deep freezer àpò rẹsì òróró àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí fàjẹ́ ọ̀rẹ́ wa ẹ̀mí rẹ̀ ń ṣe kàmìkàmìkàmì ọjà dúró ní wọ́máì sírì kó o má bàa bọ́ sọ́wọ́ ẹ yọjú sí wọ́máì building nídojúkọ olówó ti fowó sàánú complex ìgbó road nílùú ìbàdàn zero eight one forty one thirty three twenty six eighty five tàbí zero eight one sixty six zero seven thirty four fifteen. ọlọ́run fẹ́ pa gbogbo ènìyàn láàrin ẹ̀yọ́ níbi ìpàdé àdúrà alágbára tó máa wáyé nílùú ìbàdàn kingdom redemption outreach center international ọlọ́run bá sọ̀rọ̀ pé kó wáyé o. Eh, eh ìsọjí alágbára tọ́lọ́run pàṣẹ tó máa mi ìlú ìbàdàn títì. kingdom redemption latin center international ló tún ṣàgbékalẹ̀ twenty twenty one african crusade and mission tour. ibi tí gbogbo onípojú gbẹ̀dá ti máa ní ìtúsílẹ̀ tí testimony àdèmà pọ̀ pẹ̀lú àkórí ẹ̀ èmi titun fíni omi second corinthians five seventeen bẹ̀rẹ̀ láti monday fifteen november sí wednesday seventeen november ọdún twenty twenty one yìí láago márùn ìrọ̀lẹ́ lójoojúmọ́ liberty academy college odò ọ̀nìlẹ́wẹ̀ oríta challenge ìbàdàn ló ti máa wáyé o. ọ̀pọ̀ àwọn ìrẹsì ọlọ́run àlàyé àti àwọn olórin ẹ̀mí ológ kìkì lọ́lọ́wọ́ lò. àwọn mass ìjọ wa tún fi mú Christ Grace Drama Ministry àtàwọn míì tó ń bọ̀. Apostle Faith Eden Ọ̀sàkùn yóò máa gba gbogbo èèyàn lálejò. oúnjẹ àti aṣọ fẹ́ máa wà tá a máa pín gbogbo èèyàn tó wà níbẹ̀. ẹ jẹ́ kájọ pàdé níbi sọ́jà alágbára tọ́lọ̀ ní kò wáyé nílùú Ìbàdàn. ìṣẹ̀lẹ̀ àbàmì ayọ̀ ló máa ṣẹlẹ̀ lẹ́yìn sọ́jà alágbára yìí. báàbọ̀ kájọ gbàdúrà gbàgbọ́. Nigeria Enterprises gọ́níyà fíjì lọ́rọ̀ furniture ní tohac interiors gbogbo ayé ló ti gbà pé àwọn gan ni home of imported furniture àrà tí wọ́n wá gbédé ní tìfà òpin ọdún tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nílé iṣẹ́ wọn báyìí àìdébẹ̀ láìrí ní tó wù yín pàápàá jùlọ imported bed lórí ìrànràn tó fi mọ́ orthopedic mattresses lóríṣiríṣi sáìsì tẹ́ bá ń fẹ́ àga dẹ̀nkùdẹ̀nkù tó jẹ́ tọ́lọ́lá dining set tẹ́ lè bá stools tó fi mọ́ table àti dressing mirror tó kọjá àfẹnuròyìn ìròyìn ibẹ̀ ni wípé lákòókò end of the year promo yìí owó òfàlẹ́ lẹ́ máa fi ra èyíkéyìí furniture ní tohac interior tẹ́sí tó gbẹ̀bọ̀ ọdún lóríṣiríṣi ẹ̀ tètè kàn sí tohac interior ẹ̀ka tohac nigeria enterprises ní àgbẹ̀kẹ́ kọ́ládàísí plaza àdójúkọ yídì agodi gra ìbàdàn tàbí kẹ́ pé oh eight oh nine three one five three seven nine one tàbí oh eight one five two two one eight five oh two tohac interior home of imported furnitures tún ti gbára ọ̀tún ó tún ti fagbára kágbára yé yeah. Adam's Desire Adam's Desire yé yeah. amárale kókókó. Adams Desire kó tún dé kókókó bí ọ̀tá. Ìlọ́po ìlọ́po agbára lóògùn Adams Desire bá dé lọ́wọ́ yìí. Fún gbogbo ọkùnrin láti kójú òṣùwọ̀n. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò. Kẹ́ ẹ lè ríṣẹ́ rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ ṣùgbọ́n ṣá o. Ó ti lágbára ju ti tẹ́lẹ̀ lọ sà. Bó ti wá kún fún agbára. Bẹ́ẹ̀ náà ni ìrísí rẹ̀ ti yàtọ̀. Odidi ọjọ́ mẹ́jọ lè máa fi lò. Ó ti wà káàkiri ilé ìtajà oògùn òyìnbó. Jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà. Oògùn Adams Desire orílẹ̀-èdè Amẹ́ríkà ni wọ́n ti pòó pọ̀ tí wọ́n gbé e jáde. Ilé-iṣẹ́ Silken Limited Nature's Field ló ń pin tó ń tà àjọ nafdac ti jàn ló ń tẹ̀ fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé lè sórí àwọn nọ́mbà yìí zero eight zero three five five nine four zero eight four tàbí zero eight zero seven five zero nine one zero two zero. mọ́ṣálá cathedral ìjọ ìbùkún ni. hallelujah ejukajọ yayọ ìkórè ọdún kejì ccc goshaland cathedral àkóbọ̀ ìbàdàn sunday november fourteen láòṣìdè ìkórè tá a pè ní ìdàpọ̀ ẹ̀mí mímọ́ láago mẹ́wàá òwúrọ̀ 15 fifteenth November symposium by 5 pm with Pastor Amos Oluwaladele presiding pastor people of testimony Christian Center tontoni irú ètò lọ́sẹ̀ ìkórè bíi ìṣọ́nà ètò àwọn obìnrin rere ètò àwọn ọ̀dọ́ Wednesday November 17 sí Friday November 19. nineteen ní ìsọjí alágbára aláàgọ́ mọ́rin ìrọ̀lẹ́ lójoojúmọ́ pelu assistant venerable super evangelist E.O. Adewale venerable super evangelist Noah Ikumeyilọ most super evangelist J.D. Nunayo Friday November 19 ní àṣálẹ́ yìí láago mẹ́rin ìrọ̀lẹ́ sáago san án 26 twenty six Lucian Choir Florence T Taiwo Alara Túndé Àpáta eh, eh, ọjọ́ ológun Sunday November twenty one láṣẹ̀dúpẹ́ ìkórè táwọn sì tajà ìkórè Super Evangelist Emmanuel Akíbalẹ̀ FNSE lólùgbàlejò nínú àgbàlá ìjọ Celestial Church of Christ Lucian Cathedral General Gas Kọ́lápá Ìṣọ̀lá GRA Àkóbọ̀ Ìbàdàn ìgbìmọ̀ ìkórè lónìí ẹ̀wá kájọ yáyọ ìdàpọ̀ ẹ̀mí mímọ́. òmìnira dé Revolution Plus Property kọ́rẹ́ òmìnira wọ̀lú Revolution Plus Premium Independence Promo tó bá fẹ́ ralẹ̀. ó yes. na true eléyìí yàtọ̀ rẹ̀ wá jàre. ìwọ náà kéré nínú ayé láti donílẹ̀ donílẹ̀. kó o ra le revolution plus property. lẹ́kọ̀ọ́ ìbàdàn ṣímáwá abẹ́òkúta port harcourt àti ìlú àbújá. bẹ́ẹ̀ bá ti sanwó kéré tán fifty thousand naira sí five million naira. láàrin ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án sí ọjọ́ kọkànlélọ́gbọ̀n oṣù kẹwàá ọdún twenty twenty one. ẹ di ọmọ pẹ́ nìyẹn. àwọn ẹ̀bùn bíi fruit blender electric kettle twist extractor samsung galaxy tv samsung galaxy phone home audio system washing machine àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló ti wà ń lẹ̀. eléyìí gan ni mẹ́mẹ́mẹ́mẹ́ tẹ́ ẹ̀ tí ì mọ̀ revolution plus premium independence promo. eléyìí yàtọ̀. wọ́n àlàyé ẹ kàn sí www.revolutionplusproperty.com tàbí ẹ pè oh eight oh five three four two four four eight five oh eight oh five three four two four four eight six oh eight oh five three four two four four eight nine revolution plus property ilé ìrọ̀rùn lówó dákọ̀mù òyàlélẹ́nu ṣoṣo tsd mountain top ọlọ́run àwọn bàbá wa yóò rìnrìn agbára o ìrànlọ́wọ́ àwọn akọni lágorí ti twenty twenty one. ó yá gbogbo ọlọ́run àwọn bàbá wa fẹ́ dìde fún ìrànlọ́wọ́ gbogbo wa nínú pàdé àdúrà májẹ̀mú ọlọ́dọọdún yẹn ni o God of our father látọjọ́ monday twenty second di friday twenty sixth november help for the hero làkórí God of our father jésù ìrànlọ́wọ́ aláìléèyàn fẹ́ lo àwọn ìránṣẹ́ prophet mark akínbíyì pastor akínpẹ̀lú reverend wálé adéoyè prophet wùmí jésù yínká prophet sí ọláyà prophet ẹ̀sáyà ó aládé ọmọ wòlíì bishop and prophetess lucas àwọn olórí ẹ̀mí ìlà ìjà kí tó ní ọlọ́run sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kámi rí ògbò yẹmi david bọ́sẹ̀ super esther palẹ̀mọ́ táíwò ògùnbíyì ọ̀pẹ́yẹmí madu mayowa ali dámilọ́lá daniel tolú olóyè olùgbàlejò ni wòlíì olúfẹ́rì òní prayer city ti csc maintain top lẹ́lẹ́nu sọ́nsọ́ láti máa pàdé o ètò àyẹ̀wò ìlera ọ̀fẹ́ máa wà fún gbogbo èèyàn. ìmọ́tótó borí àrùn. ẹ̀yin èèyàn mi ní ìpínlẹ̀ ọ̀yọ́ ṣé bẹ́ẹ̀ mọ̀ pé ìmọ́tótó jẹ́ ọ̀kan pàtàkì nínú ọ̀pákùtẹ̀lẹ̀ tó lè mú ìlọsíwájú bá ìlú bẹ́ẹ̀ sì ni aṣíwájú nínú gbogbo àmúyangàn ní ìpínlẹ̀ yìí jẹ́ àmọ́ ṣá o aṣíwájú tó máa ń tó ń ṣe kò ní lajú rẹ̀ sílẹ̀ kí náà rẹ̀ jájò rẹ̀yìn ẹ wá gbọ́ o ṣé wọ́n ní mọ́fokò mi jáàlà ọjọ́ kan là á kọ́ ọ hàn láti àkókò yìí lọ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ yóò máa fi kélé òfin gbé gbogbo àwọn kọlọ̀rọ̀ sí ọ̀bùn asọnilẹ́nu tí ń fi ojoojúmọ́ da ilẹ̀ tàbí ìgbọ̀nsẹ̀ sí àwọn òpópónà ojúṣàn àgbàrá àti gbogbo adágún odò àti èyí tó ń sàn. Hmm, wọ́n ní awífúnni kó tó dá ni àgbà àjàkadì ni àmọ́ ṣá o yínníyínní kẹ́ni ṣe mí. ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ tún ti ṣe tán láti máa ṣe sàdánkátà fi àbùkù kan àwọn agbègbè tó bá dọ̀tí jù lórí ẹ̀rọ móhùnmáwòrán. ìwọ náà kópa tirẹ̀ gómìnà Ṣèyí Mákindé lọ́wọ́ láti dènà ẹ̀gbin ní ìpínlẹ̀ Ọ̀yọ́ olùkéde Ministry of Environment and Natural Resources lábẹ́ àkóso ọ̀gá àwọn akólẹ̀ ọkùnrin jẹ́jẹ́ Abíọ́dún Òní. Òkòtó Jésù World Outreach in conjunction with CAN Ìjẹ̀bú-Gbó present five days power pack cruise team the power as of old ìsọjí agbára ọlọ́jọ́ márùn-ún tí a fi darí sí ẹ̀mí Ọlọ́run alàyè gbé kalẹ̀ látọwọ́ àpọ́sù J.O. Afọlábí Òkòtó Jésù pẹ̀lú àkórí agbára ìṣẹ̀lẹ̀ ìgbani lálẹ́. tàbí rẹ kí sùúrù yẹ márùn ìrọ̀lẹ́ ọjọ́ ajé ọjọ́ kẹẹ̀ẹ́dógún sí ọjọ́ ẹtì ọjọ́ ìkọkàndínlógún oṣù kọkànlá ọdún yìí nìsọjí wáyé ní ààfin orímọlúsì òkè tako nílùú jẹ̀bú-gbó st thomas african church tó wà ní ọbádà station níbẹ̀ la ó ti pàdé láago mẹ́sàn-án òwúrọ̀ ọjọ́ tuesday àti wednesday fún ministers and workers conference àdúrà pàtàkì tún wà fún gbogbo oníṣòwò àtòníṣòwò lọ́jọ́ ẹtì friday tí sọjí náà ó parí evangelist fọláṣadé odúyẹmí kan chairman ìjẹ̀bú west evangelist michael ìlọ̀rí kan grand chairman ìjẹ̀bú north evangelist ìdòwú joshua alága ìgbìmọ̀ ìsọjí apostle j.o. afọlábí òkòtó jésù lónìsọjí jésù lolúwa. gbogbo nǹkan dùn yùngbàyùngbà láàrin ọ̀sẹ̀ tó kọjá yìí lásìkò ilé tí igbákejì alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú pdp lẹ́kùn gúúsù ambassador taofik ọ̀làdẹ̀jọ arápájà tó ń ṣe ọjọ́ òbí rẹ̀ ọdún mẹ́tàlélọ́gọ́ta lókè ìpẹ́ sixty three years agbékalẹ̀ ìdáwọ́ ọ̀dùnnú ọjọ́ òbí ọ̀hún ó ní àwọn ìgbìmọ̀ ọ̀rẹ́ tímọ́tímọ́ fún ambassadọ̀ arápájà eléyìí tí alága PTC ọ̀nrọ́bù dáre adélèké tó léwájú ẹ̀ nínú àtẹ̀jáde eléyìí tí amúgbálẹ́gbẹ̀ẹ́ pàtàkì fún ambassadọ̀ arápájà lórí ètò ìròyìn àtìkéde sétígbọ̀ aráàlú ọgbẹ́ni bámitálẹ̀ ibrahim tó fi síta níbẹ̀ ni ambassadọ̀ taofik arápájà ló ti ń sọ di mímọ̀ wípé inú òun dùn gidigidi kò ṣeé pamọ́ra o nípasẹ̀ ẹ̀mí ìfẹ́ táwọn lẹ́ẹ̀kan lẹ́ẹ̀kan nínú ẹgbẹ́ tí wọ́n fi hàn lọ́kùnrin àti lóbìnrin àtàwọn afẹ́nifẹ́re káàkiri tí wọ́n wá dáwọ́ dùnú níbi àjọyọ̀ ọjọ́ bí ọ̀hún bákan náà ambassador arápájà ó dúpẹ́ lọ́wọ́ gbogbo èèyàn tí wọ́n gbìyànjú láti wà ń kalẹ̀ lọ́jọ́ náà lẹ́yìn náà ambassador arápájà ó gbóṣùbà káre láì fún gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ olúṣèyí abíọ́dún makinde fún àtìlẹ́yìn rẹ̀ lóòrèkóòrè bẹ̀rẹ̀ láti bí ètò ìdìbò abẹ́nú ẹgbẹ́ òṣèlú títí débi ìpàdé àpapọ̀ ẹgbẹ́ òṣèlú PDP tó wáyé nílùú Àbújá tó ṣe okùnfà àṣeyọrí gẹ́gẹ́ bí igbákejì alága àpapọ̀ fẹ́gbẹ́ òṣèlú PDP lẹ́kùn gúúsù ambassadọ̀ Àràpájà ó ń ṣe àkàwé wípé àjọṣepọ̀ tó dánmọ́rán ló wà láàrin òun pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ Olúṣèyí Abíọ́dún Mákindé ìdí àbájọ ni wípé ọmọlúwàbí èèyàn àtàtà òní onímọ̀ẹ̀rọ Ṣèyí Mákindé o ló fi dáa kéèyàn dúró digbí gẹ́gẹ́ bí olóòótọ́ fúnrúfẹ́ ni bẹ́ẹ̀ ìdúróṣinṣin òǹgàn lọ̀pá kùtẹ̀lẹ̀ òṣèlú láti ṣàṣeyọrí o àti wípé nínú àgbékalẹ̀ òṣèlú ó tọ́ kéèyàn dúró digbí lẹ́yìn olóòótọ́ èèyàn ẹni tó ní ọgbọ́n àtinúdá bíi irúfẹ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé adarí ẹgbẹ́ òṣèlú PDP ẹni tó ń ṣe bẹbẹ yàtọ̀ síbẹ̀ bẹ́ẹ̀ láti jẹ́ kí eré ìṣèjọba àwa ara wa kó kárí ilé kárí oko àyàfi káwọn èèyàn kí wọ́n ṣàtìlẹ́yìn fúnrúfẹ́ ẹni bẹ́ẹ̀ ni o lẹ́ka gbogbo òun ló tọ́ ló sì tọ̀nà lákòótá ambassadọ Arápájà ó dúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀tọ̀kùlóòló tí wọ́n péjú pésẹ̀ ọpẹ́ pàtàkì ó lọ sọ́dọ̀ sẹ́nitọ̀ Kọ́lá Balógun ẹni tó ń sojú ẹkùn gúúsù Ọ̀yọ́ nílẹ̀ ìgbìmọ̀ asòfin àgbà orílẹ̀-èdè Nàìjíríà Honorable Abbas Adigun Agbowórin ẹni tó ń sojú ẹkùn òdìbò Ìbàdàn South East àti North East nílẹ̀ ìgbìmọ̀ aṣojú ṣòfin orílẹ̀-èdè wa Nàìjíríà lẹ́yìn náà ló tún dúpẹ́ lọ́wọ́ àwọn ìgbìmọ̀ káàkiri South West pẹ̀lú gbogbo ìgbìmọ̀ láti ìpínlẹ̀ tí wọ́n wà ń kalẹ̀ ambassador Arapaja òǹkì honourable Sọjí adágún odò ọmọ ìwé akin ògúnbíyí àtàwọn èèyàn pàtàkì nínú ẹgbẹ́ òṣèlú PDP àtàwọn èèyàn tó ń ṣe ìgbélárugẹ fún GSM lábẹ́ ìdarí ọlọ́pọlọ pípẹ́ ẹ̀dánì olóṣèlú tó dáńtọ́ ẹnjìníà Akeem Ọlátúnjí pàápàá jùlọ fún àmì ẹ̀yẹ táwọn èèyàn ọ̀hún tí wọ́n ṣàgbékalẹ̀ rẹ̀ fún ó tún dúpẹ́ lọ́wọ́ ẹbí ọ̀rẹ́ ará àtàwọn ojúlùmọ̀ ó wá ń gbàládùra wípé kọ́lọ́hún ọba aláàánú kó jẹ́ kí ẹ̀mí ẹnì kọ̀ọ̀kan wa kó gùn pẹ̀lú àlàáfíà tó péye láti jèrè òṣèlú káàkiri ìpínlẹ̀ ọ̀yọ́ àti lórílẹ̀‐èdè nàìjíríà lápapọ̀